tí ojú ṣèrà ń ire gbogbo erelu ọ̀gbọ̀ngọ́ wọn ni ó kára lẹ̀ bọ́ ni kó ṣe ọgbẹ́ bọ́m̀bì òrúbọ ó gbèrú ó tèrú ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ àwa ń bó níre yọ̀ ọ́ lọ oúnjẹ olóúnjẹ lè kú dé sanra àwa ń lọ erelu dájọ́ lóko màjàlá lóró nílé. èrèlú àèrèlú èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọjá gbọrọgbọrọ. èrèlú àèrèlú èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọjá gbọrọ. sóko kò sóhun bí ìyá o kò sóhun bí ìyá o abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọ̀já gbọ̀rọ̀. jíjẹ lọ́jọ́ àìríjẹ lọ́jọ́ mímu lọ́jọ́ àìrímu ọjọ́ ìyá pébi sùn ló pọ̀ lórí ọmọ abiyamọ o òkú ọ̀rọ̀ ọmọ. Èrèlú à Èrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ ọ̀jágọ̀rọ̀. rẹ̀ lọ́gọ̀gọ̀ àbíyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. kò sẹ́ni bí ìyá mi ò àbíyamọ tòótọ́ adúró ti ní lọ́jọ́ ìṣòro ọlọ́jà rẹ̀ mọ Èrèlú ọ̀gọ̀gọ̀ Èrèlú ọ̀gọ̀gọ̀ ọlọ́mú àrẹ̀mọ ọlọ́gbàrá ọlọ́gbòrò nítorí báwo ẹ káàárọ̀ ṣé ọgbọ́n àdúpẹ́. ẹ má mi. ọ̀dọ́ yín ni wọ́n sọ pé àwọn ń bọ̀ láàárọ̀ yìí náà àwọn àti ṣìkẹ́mi gan-an jọ wá. ọ̀dọ̀ mi báwo mi ò rí wọn náà. well wọ́n sọ pé àwọn máa ya ọjà àwọn fẹ́ ra one or two things káwọn lè kó wa fún yín. mo fẹ́ ra nǹkan lọ́jà mi àyàn pẹ̀lú wọn òjò ládùn pé wọ́n máa ra nǹkan lọ́jà nǹkan tí mo sọ fún wọn ni pé mò ń bọ̀ wálé ni mò ń bọ̀ àgbé wọn lọ́bì kankan múra dèmí. ìjọba lọ́ra lọ́jà well náà àtàlẹ́ àná náà ti ń jẹ́ lẹ́nu wọn láwọn fẹ́ surprise yín àwọn ní surprise package fún yín. <laughs> màmá ọkọ mi o ah, ah, kí ni mọ́mì tún fẹ́ ṣe fún wa surprise wọn tún fẹ́ fún wa àwa gan la ní nǹkan tá a máa ṣe fún wọn rẹpẹtẹ náà. wọ́n dẹ̀ surprise mi tó tọ̀. ẹ wẹ jájú. Ah, ṣebí ṣìkẹ́mi tẹ̀lé wọn láàyè. wọ́n jọ wà ní. ó wà pẹ̀lú wọn hello hello Bodami. hello Bodami, ni níbo lẹ wà. ṣìkẹ́mi mo wà ń lè mò ń dúró de mọ́mì wọ́n lẹ́jọ́ wà ní kí ló ṣẹlẹ̀. ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ńlá wàhálà ńlá ti wà lẹ́ bọ́dá mi ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ wo ẹ máa bọ̀ ní ọjà Kúlẹ̀ndé báyìí báyìí báyìí báyìí ah, ah, ọjà Kulende kílẹ̀ mú bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ibi tó wọn Màmá retí. Oh, ok. Màmá retí. Kí ló ló ṣẹlẹ̀? ẹ ṣìkẹ́ mi ló ní kí n ṣáà máa bọ̀ lọ́jà sínsìnsìn nǹkan mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ṣàkí ó ṣàǹ pariwo ni. ẹ jẹ́ ká gbọ́n máa ló ń gbà. ẹyin ọlọ́dúnbọ̀sùn ní johnson one fifty ni one fifty pé bàbá ìbẹ̀rẹ̀ òtún àwọn gbé seventy naira lọ. ẹ bẹ sẹ ni kí ló dé dé. ìtẹ̀yìn gbé london naira ó ṣe é ṣe bàbá tí ọmọ alágún mẹ́sìnì. ee lẹ́nà bàtì ni mí o bàbá mi sọ fún mi pé fifty one fifty náà ni o wọ́n. Hey, I finish Unibeto and have HIV in English. Wàhálà ti ń nìyẹn bàbá. Kọ̀dísà kan bá mi dídí ọ̀kadà ni. Kí ni sọ? One fifty go no. Kódà ẹ sáà jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká lọ. Ẹ wọlé o. Ẹ máa yà ilé kejì sí náà èmi àwọn ilé one fifty justin wọ́n jẹ́ ọlẹ̀ nbẹ̀ ìjẹta ní ẹgbẹ́ ọmọtí lọ yakubu ní wọ́n fẹ́ nàpa wọ́n tàn náà ní pé kọ́ wọlé ilé kẹta ilé kejì jẹ́ẹ̀kì mọ́lẹ̀ báyìí lẹ́yìn tó bá kú òní police station báyìí tó bá kú òní ọsibítù ń lọ police station ni ọlọ́pàá mú wa báyìí wọ́n ti gbé mọ́síìnì oní mọ́síìnì náà ìsọ́mẹ́ǹt justin go no you. ọ̀dà ẹ ṣáà jẹ́ ká máa lọ. Ah, nítorí mọ̀ ń bọ̀ dákọ̀ mẹ́tí jókòó ẹ̀ wọ̀n bọ̀ ṣẹlẹ̀ ọmọ skul ní àbí gbogbo wèrè bẹ́ẹ̀ náà mú léwé rè ṣé àbí ń jọyìn kóòtù tí ò yẹ gẹ́gẹ́. ẹ tún mọ sí bàbá. ẹ má gbé ẹ má gbé bàbá aláṣẹ là ẹ má ti gbèrò kankan ẹ má ti kàtà àti pé wọ́n ní wọ́n máa bèrò ẹ bọ́ lẹ̀. ló ń bàbá yìí jọ táyọ̀ bá. ẹni ṣe bá bẹ ẹni ṣe bá bẹ olórí kò ní dà fún ọ kò ní dà fún ọ. alájọ ẹ kó máa jọ. olórí burúkú mọ ọjọ́ tó ẹgbẹ́ ẹni wọn bìí ṣe lọ́jọ́ Ani le ń jó. Má pọ̀! Ani le ń jó ọmọ fẹ ilé mi jọ gbọdọrọ tálọ dáná sílẹ̀. mo gbé o ilé jíjọ ilé jíjọ ẹwẹ ilé jíjọ mo gbé o mama dáná sẹdá bí sàmì ọtí jọ iye. gbọdọrọ gbọdọrọ ilé jíjọ ilé jíjọ. ló lẹ́wà ní ìkó ẹ dáadáa owó wà nítorí wà yẹn ẹ ló màámi ńkọ́. tó fúnpa ti wà á wà lọ́jà ó kò kọ́ mi tó wà ní. ok inú ọjà ẹ ló inú ọjà ló máa wà ìyá ìka náà. Thank wa. Ṣé ọ̀wọ́n epo ni àbí àìrówó rà á? Ìlú là ń múrúkú wúndíá, tá a délé bọ̀ ń rà rìwọ́ọ̀dì. Àmọ́ àbùkù nílé. Báwo ló ṣe jẹ́ sí ọ? Ẹ sọ̀rọ̀. Màmí.

ayé ń sí ọba yìí ilé tí ń jóná dàrá yìí ẹ dúró nígbà wàá pè mí mẹ́rin lórí olórí burúkú ó ti jẹ́ mi mo fìfìlà sí ọlọ́run sáré o ilé tí ń jóná dà ẹ tó nílé ẹ kí ni ń jóná nù lé báyìí tó torí ẹ̀ wá sóde di bus stop tó wàá pè mí èké ọ̀màlérè o ẹ ilé ilé kí ni ń jóná báyìí sẹ́lẹ̀ ilé ń jóná ilé ìtàbọ̀ yín ò ṣe jóná lọ́ọ̀kan ẹ tọ́wọ́ ajá lẹ́pẹ̀mí tó ń dàgbàlagbà láàmú sá wọlé èdè ń gbóná lóòótọ́ ṣé. ẹgbẹ́ ti ẹ dùn. ìdùnnú ìdùnnú lò wági wági wági kòkòrò igi igi. àbí àìrówó rà á. ìlú là ń mórógún wúndíá tá a délé bọ̀ ń rà rìwọ́ọ̀dì. àmọ́ àbùkù nílé bẹ́ẹ̀ àbùkù oníbùsùn. Eh, jọ lọ sí eh, inú inú mọ́tò kò dúró dé sí ìṣòro. ọmọ ìpẹ̀lẹ́ṣẹ́ gbọ́. Ah. ẹ pẹ̀lẹ́ mà. Ah. Mm, mm, eh, mo kú eh, eh, o. fẹsẹ̀ yẹn lẹ̀ máa ah. mi. ẹ jọ kí ni tùmọ̀ ilé tẹ̀ ń ṣe. ẹ ṣé mo gírafítì nǹkan tẹ dánwò ṣá mami ẹ ṣẹwógún láṣẹ yìí ná ẹ máa dúró àwọn tó mọ̀ yìí pé ẹ̀yin nìyá wa ǹjẹ́ ẹ mọ bí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe báyé wa jẹ́ tó torí nǹkan tẹ̀ ń ṣe lójoojúmọ́ yìí tó yẹ pé tí wọ́n bá rí wa wọ́n á bẹ̀rẹ̀ sí máa sọ ẹ̀rí wọn ẹ̀rí wọn àwọn ọmọ tí ìyá wọn lọ jí ẹ̀dìyẹ ń jòwó nìyẹn ìwà lọ jí bread bread bread mami búrẹ́dì etí òun ló ń bá yẹn gbọ́ nígbà tí ìṣẹ̀ ń ṣẹ́ wa lójú méjèèjì kan táàrí jẹ táàrí mu ẹ̀ torí ẹ̀ jalè ẹ̀ torí ẹ̀ jí bread ìgbà tó ẹ pọ́lọ́ ti wá kẹ́mi tọ́tọ́ pé mo lè kọ́ odidi bakery fún yín nígbà ilẹ̀ wa rò pé owó yẹ kẹ́ ẹ lọ jí bread kò ní ìtumọ̀ mami náà bẹ́ẹ̀ bá jẹ́ díẹ̀ lẹ́yìn ẹ̀ jí bread lọ́la Eh bẹ́ẹ̀ bá jí búrẹ́dì lónìí ẹ ẹ jí okini ẹ lẹ́ẹ̀fẹ́ fi ránṣọ gbogbo ọkọ tí ò ṣe gbọ́ létí màámi ìwà tó jẹ́ pé tiruwa bá wù ú iṣẹ́ ló yẹ kẹ́ gba orí òkè lọ kẹ́ lọ bá àwọn pastors kẹ́ máa sunkún kẹ́ máa yílẹ̀ níwájú wọn pé kọ́jọ́ kan bá yín gbàdúrà fáwọn ọmọ yín káyé wọn lè dáa kí bànújẹ́ kó ṣe é lè kú láyé wọn tàbí kẹ́ lọ síwájú àwọn àfa pé kó fọ́n ń tà dáàmú tàbí kẹ́ lọ síwájú àwọn adáhùnṣe bàbá wọn ló máa gbé táwọn ọmọ yín fi mọ táwọn ọmọ yín ò fi ní jalè mọ́ ìwà ilẹ̀ yín wá wù mami ìwà ilẹ̀ yín wù mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti mọ nǹkan tí máa ṣe fún yín torí pé ní freedom jù ni ṣe rí from this moment tí mo sọ̀rọ̀ yìí ẹ tún gbé inú ilé yìí mọ́ màá mú yín lọ sọ́dọ̀ mi yẹn lọ máa bá mi gbé tẹ bá débẹ̀ tẹ bá ń bá mi gbé bẹ́ẹ̀ ṣe máa jáde bẹ́ẹ̀ ṣe kó lẹ́nu géètì yẹn pé ẹ fẹ́ lọ jí ẹ fẹ́ lọ jí bread ẹ fẹ́ lọ jí ẹyin ẹ fẹ́ lọ jí gàrí ó máa ṣojú èmi àti yín. that is just it. irú kìlè yìí ẹ̀jẹ̀ àbírà wa. mami kí la ṣe fún yín tẹ ẹ ṣàlùkùn báyìí fún wa ṣàṣe yìí ni màmí fáyọ̀dé pàmẹ́ bọ̀dáàdì oṣù oníkọ́mọ́ bínú sípẹ́mi ìwọ náà pàmẹ́ bọ̀dáàdì káyọ̀dé oníkọ́mọ́ bínú sípẹ́mi èmi yàyín náà mo bẹ̀wọ̀ náà gbogbo yín ọmọ bínú ẹ dáríjì ẹ dáríjì àánú lẹ́lẹ́sẹ̀ ń fẹ́ sí ẹ̀ tí gbọ́ ẹ dáríjì mi sìkẹ́ńtà ọ̀dà lónìí mo ní ọmọ mi ní ẹ dáríjì mi. ọwọ́ ẹnu gbà tẹ́ ẹ fi ọkọ̀ gbé ń wá wọn ah, bí ẹjọ́ òjijì ara mi ti tutù gan ah, èmi ọ̀wà nílé mọ́ fara mọ́yùn o nítorí ah, ara ti dára àgbà <laughs> ìwọ̀nba nìkan tútù. mo ti gbọ́ màmí ẹ ṣe rí bí o ṣe lè fẹ́ tútù òun náà ló ṣe lè fẹ́ gbígbóná. òfin bá fẹ́ tú gbígbóná ó ti dáa bá. <laughs> èyí tó bá wù yín bẹ́ẹ̀ ni <laughs> kẹ́ ẹ fara mọ́ ó yá wa gbẹ̀rùn tiẹ̀. bàbá mi ẹkùnrin. bóò ni ẹ ṣoríire ṣẹ́ǹtì. àǹtí wa. ẹ wá ń ah! orí rẹ burú ni. kí ni ti yá. n padà bọ̀ wá ṣó gbọ́. ọjà ṣé máa ń ṣe ọ́. pẹ̀lẹ́ ma. adarí bàbá mi. ẹ pẹ̀lẹ́ ṣe láìkẹ́ dada. kódà ọkọ̀ yọyọ. mami ibi tí ẹ máa gbére látòní lọ ṣeré yín kẹ máa sùn falala kẹ máa gbádùn kẹ máa jẹun ọmọ tí nǹkan kan bá wà tí ẹ bá tún fẹ́ tí ò sí bí ẹ jẹ́ kí n mọ̀ kí n lè bá yín gẹ̀tẹ̀ sí gbèsè. tẹ́lẹ̀ fìríìjì náà mo ní wọ́n sọ wọn wàá mọ̀ pé ń bẹ ní ẹ̀gbẹ́ mi ṣùgbọ́n tó bá yá ètò ga tí wọ́n mọ̀ kó gbogbo nǹkan sí ìlọ́ra mi. ẹ kò sí wàhálà mà ẹ ẹ bá fẹ́ ètò tóbi tó lè ṣòye yín ẹ máa gẹ̀tẹ̀ fún yín ṣùgbọ́n ẹ ṣàrọ̀ra pẹ̀lú nǹkan tútù ṣòye yín. Mm-hmm. ẹ mami rafare. ẹ òun ló máa tọ́jú yín jíjẹ mímu ẹ fẹ́ gbálẹ̀ ni o ẹ fẹ́ fọṣọ ni o ẹ fẹ́ ṣe gbogbo nǹkan pẹ́pẹ̀pẹ́ nu ilé bẹ́ẹ̀ òun ló máa ṣe fún yín. Ah, òní yóò mọ̀ sí gbogbo nǹkan fún mi pátá bí wọ́n bá wẹ̀ nǹkan tó lè wẹ̀ mí náà bí. kò sí nǹkan tí a fẹ́ kó ṣe fún mi tí ò ṣe nǹkan tó ń gbowó lórí nìyẹn Rafa iṣẹ́ tí mo gbé fún ẹni kò ṣe o anytime tí mo bá wọnú ilé tí mo bá gbọ́ report látọ̀dọ̀ mami i complain ń pa ẹ̀ oúnjẹ tán nìyẹn kì í dẹ̀ ṣe tí wọ́n máa ránṣẹ́ tí wọ́n máa rìn káàkiri bèbè last time tí mo ránṣẹ́ tó gorí ọ̀padà tó lọ fi gbogbo ara bó tó ṣe tó ní mo mo mo mo jókòó lé mo jókòó lé mo fàyà bó mi nígbà gbogbo yẹn o o ti gbọ́ ibi tí wọ́n bá ti rìn ibẹ̀ ní kò kọjú mọ́ o. àti pé n tó tiẹ̀ ṣẹlẹ̀ kí lọ́ọ́ bá dé bi ọ̀kadà gangan bí ìbá ṣe pọ́ rẹ̀ lé mọ̀. tó bá dẹ̀ ti mẹ́sàn ọ̀pẹ́ rẹ̀ oúnjẹ tán ìwọ náà jẹ wọn mọ ojú ló pẹ́ sí ìgbà mélòó. ẹ ṣe gan ma ẹ pẹ́ fún ọmọ yes àbí kí ni wọ́n po ọkọ rẹ̀. ráfà tù láì. o lò ni. ah mo ní. àkílẹ̀ ó kì í rẹ. àbíkẹ́. ráfà tù àbíkẹ́ ó kọ dáadáa ni. ọmọ kí ni kí n máa yín ṣe báyìí. Ah, wọ́n ṣe yọnu wọ́n bá ṣe bí ẹ̀sìn ọ̀pọ̀ ọ̀hún tó kọjá ẹ̀jẹ̀ ni o. ìjọkùn ìjọkùn ni kò tí ò wọ ìwọ àdúrà mi. ṣé gbogbo oúnjẹ ló mọ̀ ọ́n ṣe pátápátá. gbogbo oúnjẹ pátá ló mọ̀ ọ́n ṣe. ìkọ́kọ̀ rẹ̀ ń kọ́. ìmọ̀ ṣe. o sì ní gbogbo oúnjẹ ló mọ̀ ọ́n ṣe. mi ò ṣe jẹ ìṣèjẹ̀bú nìkan ní ìjẹ́ kọ̀kọ̀ rẹ̀ sóòrè mi tó ń wò wájú rẹ̀ mo gbádùn kọ̀kọ̀ rẹ̀ bí nǹkan mi wo gbogbo oúnjẹ tó sá máa ṣe fún mi máa jó jẹ́ ìtí ọ̀dà o ọmọ àṣàrò náà ṣe. ah mo mọ̀ ṣe dáadáa. tí yóò sì ní já tí yóò ní jẹ́ kìkì iyọ̀ kò sí kí n kọ́. kò sí kí mo mọ̀ ṣe. ọ̀dà kí lọ́mọ tí a ń pè lóṣìṣẹ́. sọ́ọ̀rí ọbẹ̀ òsìkí ọbẹ̀ tá a bá fi ẹ̀gúsí ṣe tá a dì inú rẹ̀ báyìí àtẹja gbígbẹ ńlẹ̀ òsìkí. ẹ ẹ sọ pípẹ́ gírí wọ́n ní ọmọ ṣe dáadáa anytime tí màmí bá wá báyìí tán bá láwọn fẹ́ jáde kúrò nínú ọgbà yìí jáde síta láti ẹnu géètì ó gbúdọ̀ make sure pé o kọ́kọ́ pè mí kí n fún ẹ láṣẹ o gbọ́. bẹ́ẹ̀ sà. tó bá ń pe oúnjẹ ò fẹ́ tán jẹ́ kí n fún ẹ láṣẹ kan tó jáde. ẹ ti ee eh, torí ọlọ́run má bínú sí mi èmi náà dẹ̀ ti wá wà lọ́fíìsì yín tipẹ́tipẹ́ o wọ́n ní pé ẹ lọ róúnjẹ wọ́n wá sọ bí tẹ́ ti wá róúnjẹ fún mi òun ṣe ní kí n trace yín wá síbi. gbà tí mo dúró dé tí tí tí mi rí mo wá ní pé kí n wá ra oúnjẹ bò gm ò dé wá sí àrà báyìí o ṣùgbọ́n mo ti bá yín bá market manager sọ̀rọ̀ ó ní the only help kan tóun lè ṣe fún yín ni pé tẹ́ bá lè get two hundred thousand naira wọ́n máa release ọjà díẹ̀ fún yín tó bá ṣe wá rí tó bá ṣe ṣe sí pẹ̀lú iléeṣẹ́ wa láàfin bóyá mo bá yín dòwò pọ̀ two hundred thousand naira àbí kílẹ̀ wí two hundred thousand àǹtí kí ni mo á ní kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ fún kò síbi tèmi ti fẹ́ rí two naira mi ò ní nì ah ah. ẹ̀gbọ́n sísá two hundred thousand naira gan owó tún kéré náà ó tún kéré o ah two hundred naira èlò wà lè wá rí wa. ẹ wò ṣé rí iye tí mo lè raise kí n má parọ́ fún yín fifty thousand naira. fifty thousand naira kẹ even lucky gan lẹ rí pẹ̀lú two hundred thousand naira tán ní pé kẹ lọ wá wá gm gbogbo gbọ́ tó bá jẹ́ lómi ni five hundred thousand naira ló máa sọ pé kó lọ wá wá torí pé mo bá wọn sọ̀rọ̀ wọ́n ti sọ pé kẹ mú two hundred thousand naira yẹn wá kò lè sí nǹkan tí mo sì sí. two ń wo àbúrò nǹkan tó kàn sí ni pé kó o wá bó ṣe máa rí owó. Ìwọ náà mọ̀ pé lẹ́yìn owó, owó ni. Lẹ́yìn owó tún nǹkan, owó tún ni. Kò wá sówó ni o, kò sọ̀rọ̀. Ẹ wo, bọ̀dá mi, ṣé ẹ rí? Ó ní nǹkan kan tí mò ń rò, ṣùgbọ́n mi ò kàn mọ̀ bóyá possible ni. Ọ̀n, sọ ká gbọ́. Ṣé irú owó tí màmí kó fún yín yẹn, tẹ máa fi ta building materials. Mo rò pé bóyá kẹ́ yá èmi náà kí n sáré lọ lù ẹ kúkú tí lọ gba ọjà náà. jọ owó ṣe sọ̀rọ̀ kí ló dé tó ṣe kí n sẹ́ ń sọ̀rọ̀ ọ̀tí ẹ̀ kó tó sọ ọ́nà òun ronú ni owó tèmi kémi kò fún ọ ṣùgbọ́n báwo náà gbowó owó tiẹ̀ kí ló fẹ́ fi ṣe. àbọ̀dá mi báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé owó náà ni ò tó nǹkan kan yìí ẹ yá mi kí n tètè lọ ẹ jọ ó dẹ jọ. kò wá advisable kó máa ronú lórí owó tèmi o advice tèmi máa fún ẹ o ni pé kó jẹ́ ká pe màámi kí màámi bẹ́ẹ̀ mọ bọ́n ṣe máa gba owó lọ́wọ́ ẹ̀gbọ́n tó bá jẹ́ torí owó tèmi ni wàláì offside ló wà. advice fún mi dà àmọ́ tẹ bá ti ṣe tán pé kájọ pé wọn. ẹ̀ẹ́n tó bá ti jẹ́ ti pípé ni kò sí kò sí wèrè ó mọ̀ pé bó ti yẹ wà wọ́n fún mi bónọ́ọ̀sì lórí fóònù mi so ó jẹ́ ń pè hello màmí ẹ kọjọ mẹ́ta. Ah, káyọ̀dé ọkọ mi ó tójọ́ mẹ́ta ṣìkẹ́mi ń kọ́. wà lálàáfíà ẹ̀hún gan ló fẹ́ bá yín sọ̀rọ̀ so ẹ jẹ́ kí n gbé fóònù fún. hello màmí. Ah, ṣìkẹ́mi ó tójọ́ mẹ́ta. ẹ ṣe dáadáa lẹ́wà ẹ kújọ́ mẹ́ta. Ah, ẹ mà bàjẹ́ o ìwọ àti ẹ̀gbọ́n rẹ kẹ́ ẹ mọ́ tiẹ̀ wá àyè ìjọ kan ṣoṣo. So, so wípé kẹ́ ẹ wá fojú kàn ya yín kò dáa bẹ́ẹ̀ o. ẹ ẹ wò ó màmí ẹ jọ nítorí ọlọ́run ẹ má bínú sí wa kẹ́ẹ̀dẹ̀ máa wá wò ó wíkẹ̀ǹd tó ń bọ̀ ìlànà máa wá kí yín o ẹ jọ má bínú ẹ jọ má. wo mo bínú o má jẹ́ tán mo bínú gan-an ni ṣìkẹ́mi ṣé ò sá sí wàhálà láàrin wa àti ẹ̀gbọ́n ẹ̀. kò sí wàhálà o àmọ́ wàhálà tó wà wàhálà owó ló wà nílẹ̀ yìí ṣe rántí company tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ sí tí wọ́n ní pé wọ́n fẹ́ supply mi ní ọjà wọ́n ní tí mi bá ti lè rí two hundred thousand naira àwọn ò ní kó ọjà fún mi Mami mi dẹ̀ fẹ́ lose opportunity yẹn mo á fẹ́ kẹ́ jọ nítorí ọlọ́run kí bá mi bá bọ̀dá mi sọ̀rọ̀ bóyá ó lè help me. ẹ ẹ sì kẹ́ mi kí ló dé ó yẹ kí wọn náà lọ bá a fúnra rẹ ni. Ah, ah, ah, Mami. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé wọn kì í fẹ́ rí mi wà látàn ṣé bọ́mọ ìyá kan náà jọ ni yorùbá bọ̀ wọ́n sì ní ọmọ ìyá ìyá ọmọ bàbá ní ba ẹ máa lọ ọ̀dọ́ rẹ. mami ọmọ bàbá ni wàá lóòótọ́ o a rẹ̀ ti bá ọlá pé àjọ ọmọ ìyá náà là ṣe tí ìyá ìyẹn mú ṣe ní kẹjọ kẹ bá mi bá wọn sọ̀rọ̀. èmi ni kí n bá a sọ kódà kò burú bó ti wí màá bá a sọ ṣùgbọ́n tó bá dìrọ̀lẹ́ kó o pè mí padà. mami ṣẹ́ni náà ẹ má bá mi bá wọn sọ. ẹ wà ní ilé máa lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín àti ìyá ìyá iná ilẹ̀ ti ká gbogbo ìgbà ara mọ̀ ń dára àgbà. ẹ ṣe. àgbẹ̀ fóònù náà. ẹ ti gbọ́ màmí ó dàbò ó dàbò mà. ẹ jẹ́ kókó mi ojú ti tèmi náà jàre. mi. èmi ti tí wọ́n sá lọ bá bá ní gbogbo bàbá mi káàárọ̀ ṣé dájú fúlájì. àdúpẹ́ àdúpẹ́ ṣẹlẹ̀. ṣé ẹ bínú lánàá pé mi ò lè yọjú sí yín mọ́ ṣẹ́rígbà tí máa fi dé láti ọ́fíìsì ó ti rẹ̀ mí tẹnutẹnu ó ti lọ sí bí aago méjìlá sáago kan bí mo kàn ṣe dé báyìí wíì mo náà lẹ̀ sórí bẹ́ẹ̀ ní ṣe mo múná lọ àárọ̀ ìmú tuntun jí. oṣù kò sí wàhálà àdúrà kọ ọmọ rí ṣe náà ń gbà fún ọ ọlọ́run ẹlẹ́dàá mi sì jọ ọmọ rí ṣe. oṣù ọ̀rọ̀ mà sì wà tí mo fẹ́ bọ̀ sọ. ṣe rí ah, a tún ti sọ̀rọ̀ láàárọ̀ iná tó máa lágbára jù. ọ̀rọ̀ òun ò lè ju bí ìṣẹ́jú márùn-ún lọ tá a fi sọ ètò òfìdó ẹ̀ á ti sọ tá a sọ tán. ẹ wo mo nípàdé pẹ̀lú àwọn òyìnbó mi ní ọ́fíìsì ó dẹ̀ ó dẹ̀ ṣe dandan kí n tètè lọ ṣèpàdé yẹn ó léwu fún mi tí mi bá lọ ṣèpàdé yẹn mà tí n bá lo ìṣẹ́jú méjì sí bíbá yìí pẹ̀lú yín wàhálà ni àti pé máa tún gbọ́n ọmọ yín bẹ́ẹ̀ kọ́ máa gbé lọ sí school ṣẹ̀gbọ́n ẹjẹ́ ìdìsí máa lọ máa wá lálẹ́ ṣe bẹ́ẹ̀ mú promise fún máa lálẹ́ ṣẹ̀gbọ́n. alẹ́ ṣe ti bọ́ máa lò máa rí lálẹ́ ṣe ti bọ́ á sọ gbogbo ẹ̀ lójú ẹ bọ́ ọkọ̀ báyìí. lórí lálẹ́ lórí lálẹ́ àwa fẹ́ bí màálù tọwọ́ kẹ́lẹ́ wá òmùrí ọ̀làlẹ́ òmùrí àlàníwà ọ́fíìsì tó sì lọ wà ná bó kú lọ rẹ̀ ó gbowó owó rẹ̀ ó pè kí wàá ní wàhálà káwa fẹ́ bọ́ sọ̀rọ̀ ká má lè rọmọ ẹni bá sọ̀rọ̀. lè tẹ máa ń ṣe báyìí. Ah, ẹ ṣe mọ̀ pé ní ni excursion bẹ́ẹ̀ kọ́ òun làwọn tíjà yìí ti ń pè mí mi mọ nǹkan tí màá sọ fún wọn. Ah. tó má bínú torí ọlọ́run jọ èmi àti màmí lájọ ń sọ̀rọ̀ kan. Ah, so ọ̀rọ̀ màmá lè wá fẹ́ fi disturb ọmọ tèmi ẹ̀ bá ti sọ pé ẹ̀rọ ayé náà má ti mú nǹkan mi lọ fúnra mi. ó ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mo ṣe bẹ́ẹ̀ lánàá ni even apart from that èmi fúnra mi gan kánjú torí mo ní meeting pẹ̀lú òyìnbó mi lọ́fíìsì lẹ́yìn ọ̀rọ̀ mi ìkànlẹ̀kùn wájú wọn bẹ́ẹ̀ náà ni. ọ̀rọ̀ sábà máa ń nù Hello, ọkọ mi bó wàá kí mi lẹ́nìí ó ga àmúṣe wọn jáde báyìí ni ìbàdí kí wọlé kí n bẹ́ẹ̀ ń dáná. mọ̀rọ̀ mm, ìṣèkọ̀ rẹ̀ o àti sadé lélẹ̀ wọ́n ń ṣe ọmọ ètí mo sì ní pílánì fún ọ bọ́lá ń bá jẹ́ kó lè ṣeé ṣe ẹ́ wọ́n fẹ́ẹ́ fi gbogbo ìlú ilẹ̀ tọ́wọ́ ní gbó lọ sùúrù ẹ̀kẹ́ gbé ọ̀rọ̀ kí wọ́n máa fowó wọ̀ o kò sí tó yàtọ̀ sí polítì dọ́ọ̀gì sotiye o lè tọwọ́ lé ìwèrè poli bank ní òrìkó o eré èsè sade sade àbúrò tó ní kọ ẹ ẹ adé adé kọ adé hmm, hmm. kọ sọyọ. Hmm, ìbò ilé náà fẹ́ pọ̀ jù fún yẹn ṣẹ̀ṣẹ̀ pé lè ní ọ̀pá yẹn ẹ̀ wo bí sade kọ́ yìí sade àbúrò tó ní kọ́ ẹni tó rí ìyàwó tí mo fẹ́ fẹ́ lé ọ ni sí ìwèrè ní ẹ̀ pé kò sókọ lẹ́nu ọkọ̀ yìí bò bíi ṣí ìwèrè ó ṣí ọmọ ṣukwu akọ́di anageri anayọ ń wèrè ń wèrè sùn ń wèrè gbé gbogbo tó mọ̀ wọ́n bá sì ti rí tí orí ẹ̀dá bíi gba kọ̀ǹténà bọ́ọ̀lù yẹn lórí tọ́jọ́ sulẹ́gbẹ̀ẹ́ gbèrè orúkọ ẹ̀ kò gbọ́dọ̀ kọjá ọṣù kùndì o bá mi yé wo bí ìmọ̀ mọ̀mọ́ lọ fẹ́ ni o tó bá ní mọ̀ lọ fẹ́ bọ́ ẹni wọ̀nyí wọ́n yẹ olórí burúkú wọ̀ ní respect fún yẹn o. ìyàwó. you know uh, uh, what, wetin she hmm, eh? me wife. Yeah. You think so? tipẹ́ tipẹ́ tipẹ́. she's your wife. Yeah, eh, eh. you think so? Eh. gbogbo wèrè orí burúkú tó ń ṣe é kí tó ń ṣe lójoojúmọ́ tí ò sẹ́ni tí wọ́n máa mi wèrè ni wọ́n o wọ́n máa ń na àwọn ẹbí wọn o. gbà mí oríṣiríṣi nínú ilé yìí tí báyọ̀ kó lórí burúkú lẹ́yìn àgbáyé òṣì ẹlẹ́dàá mi ò dà fún yín pẹ̀lú gbogbo kó tẹ̀ fojú mi rẹ́dẹ̀rẹ́dẹ̀ ìpẹ̀lẹ́ lẹ́yìn náà igi igi igi eléyìí tẹ̀ ń gbé kiri. Ah! ìwọ bàbá ti ṣe wèrè lílù gidi ni mo ti bá a sálà títa bóyá ó nà ní. àgbàyà ni ah! wọn kùnrin yìí o àgbàyà ni yóò irú lẹ́yìn àwọn olórí burúkú ni olóṣì àgbàyà olóṣì àwọn wèrè ẹlẹ́dàá mi ò dà fún ẹ olórí burúkú ah ìtumọ̀ àbọ̀ ah, gbogbo gbogbo tó níbẹ̀ yà á parẹ́ mọ́ ẹ lójú ìlú olórí burúkú olóṣì. owó ti ní bílọ̀ àwọn awúdarí wọ́n máa tó kó koríko sínú ẹ̀ bẹ́ẹ̀ gan-an ló ṣe rí wọ́n dàbí ẹrú mọ́kà tí ẹ́ di ilẹ̀ tí mo yẹ túbọ̀ rọ̀ ó ní màá bá gbé dọ́hùn ọgọ́ bíi ẹ̀kọ́ méjì wọ́n ń jẹ̀ kan lọ́wọ́ kejì jókòó ta ní ọ. olórí burúkú olóṣì bó ṣe rí ibi tó fi fẹ́ mi náà. nígbà wọn fẹ́ bọ́ ṣe rí rè lọ́tọ́rí bó àwọn wèrè tó kó wájú wọ́n máa rẹjú wọn mọ́ yẹn wọ́n máa rẹjú òsì wọ́n máa rẹjú ìyà amúmúmú kọ̀ tán bí gbèyàn pa mẹ́nu kúlà ni kúlà kọ̀ kò kún ẹ ṣe ìdìbí oṣù káwèrè. ó sì ná ó sì ná ó dàbí àpò rẹ sí olóṣèlú èmi dàbí àpò rẹ sí olóṣèlú tó fẹ́ mi nù kọ́ lé tani mo ló fẹ́ lù mí tani abájọ sí wèrè jọ sí wèrè papọ̀ náà ni lórí burúkú àgbà ìyàgbọ́ àgbàdànù ìfà ìfà ẹ ṣe ẹ ṣe tó ń tóbi fẹ́ mi nìyẹn fẹ́mi yẹn olórí burúkú lò sí oyinbo fìyà jẹ ọ́ ẹ̀yìn dàbí ó fìyà jẹ ọ́ ìwọ olórí burúkú ọkùnrin lọ sí

ráfáráfá gbogbo ilé ìta àṣọ náà tó já wọlé náà. ìlú ẹ lójú má kàn jú sórí lè ní àyè wà dáadáa àwọn ọ̀gá mi ti travel. ọwọ àsìkò wà fún wọn kò sí táìmù fẹmi táwọn yẹn bá ti dé sí kò sí táìmù fẹmi mọ. ní sùúrù ah, kí ló wàá kún ẹ lójú báyìí. tí ráfà máa ṣe fún mi lónìí kí máa ṣe ń tọ́jà tó o sì mọ̀ wípé inú àwẹ̀ mọ wà ọba tó múlẹ̀kùn kíṣìnì ó tún tì ṣé kí n má bírèkì mọ́ ni kì í ṣẹjọ́ rẹ̀ ẹran tó mẹ́rẹ̀ jẹ náà ló ní kí gbẹ̀gìrì ọ̀sán bóyá wọ́n sì ti fún láṣẹ pé bí bá ti lọ kọ́mọ̀ ti mọ́nú lékébí ọ̀pá mi kú. Hello màmá. Hello. má. àní bolo wà báyìí. ah eh, go slow hold up mú lọ́nà mo ti ń bọ̀ kódà. mo ti ń lọ mo ti ń lọ. lọ síbo ah, ilé orí púpọ̀. màmá ló pè é. mọ́mí ẹ jọ̀ọ́ má bínú ní tó jáde mo dẹ̀ wá wò yín nílé ẹ̀ gbàdúrà lọ́wọ́ ni ẹ̀ẹ̀mejì gan mo wá mi fẹ́ disturb yín ni màmá ẹ má bí. bọ́m̀bì òde o olóòwò mi mọ̀ ń gbàdúrà lọ́wọ́ ṣé wọn gbàdúrà mọ́ gbàdúrà ṣé mo fẹ́ kú orí àdúrà ni àbí wọn ní gbàdúrà tán ṣé bí n bò sì mọ̀ pọ̀ ọ́ lọ ọ́ bá ń gbé oúnjẹ mi kalẹ̀ ah rárá ẹ̀yin lé ní kí mọ̀mọ́ gbóúnjẹ yín sórí tébù bẹ́ẹ̀ bá sí bẹ́ẹ̀. ọpọlọ ẹ dàrú ni ọmọ ń tọ́ ń sọ ni ìwọ̀n ṣé wọn wá sínú ilé mọ́lọ́ọ̀dálẹ̀ àbí n rò pé ọmọ ń tọ́ ń sọ lẹ́nu wò mí kì í ṣẹjú ẹ̀ kì í ṣẹjú ẹ̀ rárá o wọ́n ní bẹ́ẹ̀ nígbà bá ti pè gbà rẹ̀ ò ní wọ́n bá a pè ọ́ jẹ̀bi ọmọ tí mo bínú lọ jẹ̀bi. ẹ ń gbàdúrà lọ́wọ́ ni mo bínú mọ́. èmi ò bínú dìde ńlẹ̀. ṣé sáré lọ gúnjẹ wá. ṣé mo nínú méjì ni ṣé bó oróúnjẹ níwájú mi ṣé wọn máa jẹ lékè mo yó ni dìde ńlẹ̀ mi ò bínú o. ẹ má bínú ma ẹ má bínú. mo ní n ò bínú ẹjọ́ ẹ̀kọ́ ọ̀jẹ̀bí. Debbie oh Debbie ọ̀jẹ̀bí o. gbọ́ ọ̀gbà fìyà jẹ mi ta ló tún fi jẹ. àbí gbogbo gàrí ọ̀ǹta láàmú iná kìkì yẹpẹ ni gbẹ́ni ọ̀n bá mu gàrí ọ̀ǹtán ọ̀tọ̀ níbi gàrí ó dùn sí ọ̀tọ̀ níbi tí yẹ̀pẹ̀ ó dùn sí. ẹ mú mi ọ̀ǹgọ̀ ṣé mo jàre gbogbo pàǹtí náà ni kọjá bí bọ́mọ mi ṣe pè mí náà ṣùgbọ́n bórí òun bá pé ó yẹ kó mọ̀ pé àgbàlagbà ni mi bọ́mọ mi bá tiẹ̀ ní eh, òun ò fìyà jẹ mí ó yẹ kíwọ náà mọ̀ yìí pé onírú mi kò bí mi nínú. tó bá rí báyìí sùúrù ló máa ṣe o tó bá pọn mi ìwẹ̀ tọ́kọ bá ní kó ti pẹ́ jù wá dẹ̀ kàn mí àbí kí ló ṣe ń lé ọkọ dáhùn kí ló ṣe ń lé ọkọ. owó ẹ̀gbọ́n mi ohun tí ẹ ṣe pé à ń pọn mi ọ̀nà àpọn mi ọbọ taofik yẹn stupid tó jẹ́ pé ó máa dúró sẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ó dẹ̀ máa máa receive call obìnrin àwọn àlè ó máa máa kọ́ wọn inú á máa bí gbogbo yẹn gan ló sú mi kó ń ṣe pómi àbí nǹkan kan a máa lọ lọ́ọ̀jì obìnrin sóò tẹ kò ní wá sunlé. Ah. tó bá jẹ́ bẹ́ẹ̀ taofik fẹ́ tẹ́ ó fẹ́ tẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà sùúrù ló máa ṣe sùúrù ló máa ṣe ìdìbò àbúrò mi sùúrù ló máa ṣe lọ ọlọ́run jọ̀ọ́ ti gbọ́ ọmọ ìwà lẹ́gbẹ̀ẹ́ a máa receive call lóbi a máa tóbi lẹ́gbẹ̀ẹ́ ṣé ṣé nǹkan tó dáa nìyẹn. Ah, wọ́n rí wa fi sùn yìí o ẹ̀wù tí máa parọ́ ilẹ̀ tí máa wọ̀ sùn ní ilẹ̀ yìí tí bá parọ́ tí bá parọ́ mẹ́gbọ̀n yín kí tó ìlàjà tí ò ní kó pa mí. láàrin rírú ẹ. láti bí oṣù mẹ́fà lẹ́gbẹ́ ti súnmọ́ nìkan yìí. ẹ ń jà ni ìyá ọkọ mi sẹ́yìn náà lè gbà ìtò mm. ah, tó wá ṣe bàbá rẹ̀ tó dùn mí jù ó ní ẹgbẹ́ yín ọmọ yín nà sí èrè lẹ́gbẹ́ yín tó wá gbé akábẹ́bẹ́ lé ìyá ọkọ mi abọ́kọ mi ẹ ṣàánú mi ra mi kalẹ̀. Ah. ní má sunkún wọn ní sùúrù. Mm. ẹ wo tètè sùúrù báyìí. ẹ wọ ẹ wọ ẹ tiẹ̀ lè parọ́ mo mọ̀ wọ ẹ̀gbọ́n mi wọ́n á rójú tán wọ́n á máa wá ìrójú kiri ni ọ̀rọ̀ tán pẹ̀gbọ́n mi sí ládùúgbò náà wọ́n ṣe nàgbọ̀n nàgbẹ̀gbọ́ bọ́n ṣe gátán ríbi dàgí in fact inú kan máa ń bí mi pé mo jẹ́ fámìlì wọn pé mo tiẹ̀ jẹ́ àbúrò wọn lásán ó máa ń bí mi nínú ẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní báwọn sòótọ́ ọ̀rọ̀. dákẹ́ ẹ̀dùn ẹ̀jà rẹ kí ló ń sọ ó máa bú ẹ̀gbọ́n ojú ìyàwó wọn ní irúwọ̀ oṣù wo nìyẹn wo tó bá ti dàárọ̀ ọ̀la àwọn méjèèjì ló máa rí ní má wọ́n rì tó ti gbọ́ àwa ṣètù ẹ̀. ẹ ṣe yọkọ mi o ẹ máa retí yín o. Hmm. mo sáré conclude àbí. Ah,

ó jẹ fẹ́ràn ẹ̀ dáadáa. ní àbájáde kan tí ọba kan ń gbò látò wá jà mí. ó sì dùn dáadáa. Ah, ah. ẹ̀fọ́ tí mo gbádùn gan-an rèé ah, kárẹ̀. Eh. ráfá irú oúnjẹ ìyàwó ló gbé kàmí wájú ó rí tó tutù bíi mú ajá ni èmi ò lè jẹ yìí o oúnjẹ tí mo bá yín ṣe lọ́sàn-án iyán tí mo gún lọ́sàn-án òun náà ni mo gbé fún yín lálẹ́ yìí. sọ wá sọ fún mi pé yán ni. Ah, ẹ̀yin náà ò béèrè. èmi náà ò béèrè. <laughs> iyán ló rè é gbé pamọ́. ẹ jẹ́ máa ń gbé sínú microwave yóò gbóná. iyán nínú microwave bá àti ẹ̀kàwé ọpọlọ ń bẹ lórí wa. Mọ́mí mi. Ẹ ló súra. Bóò ni? Báwo ló ṣe wá wù bàbá yẹn? Ìwọ ló fún mi lógún ọmọ mi. Kí n wá lọ́la, màá wá ṣùgbọ́n. Màá pè ẹ́ lọ́la, ṣe ti gbọ́. Ìgbà ò dàbọ̀. Màmá ṣe bá yín rọ̀ màmá nígbà. Láago mélòó? Ṣé lóru? Ṣé sàárì mo fẹ́ jẹ ni? Eh, indomie nǹkan. kò máa ń tètè jì. náà kó bá rẹ̀ dà sọ́hún aláṣọ indomie mi tí bá rẹ̀ ọ̀jẹ̀bí rọ̀ mọ́ pa ọ̀jẹ̀bí ọ̀fẹ́ dàgbà wòmí ọ̀jẹ̀bí o enigba ní ìpè gbà rẹ̀ ní àkàrà oní ọ̀fi bá a fi kólẹ̀ kì í ṣẹ́jú ẹ̀. ṣé o ti gbọ́. gbogbo oúnjẹ fún yẹn ilé ẹ̀jẹ̀ o ìṣèpé mi ni mi gbóúnjẹ fún yín o ẹlẹ́ẹ̀gẹ́lẹ́ láàárọ̀ abayíngbèdálẹ́ ṣé ẹ̀sẹ̀ wà ń bẹ̀ ṣé pínyán wéèstì ni. ọ̀hún òkun oorun òkùn mi mo ní kí n kúkú fi àǹfààní ìyún wa rí àkànbí rẹ bá ń pè wá. màmá àkànbí yìí lè ra sọ̀rọ̀ ẹ̀ báyìí. kò ní àkànbí mo pè wá ṣé bọ́mọ mi ni àbí wọ́n máa dà pè mí. ọmọ tó ti sùn tipẹ́ tipẹ́. ẹ ń tọ́wà ń bẹ̀ ni wípé lóòótọ́ lè sùn tipẹ́tipẹ́ a ti ríra láàárọ̀ kó tó lọ bí iṣẹ́ mo sì sọ wípé ọ̀rọ̀ pọ̀ tí wọ́n bá sọ òun náà ló fún mi ní gbèdéke wípé tó ń bá dé lálẹ́ òun ó yọjú sí mi máa mo sì retí retí tí n ò rí wọn ní bókè ọba tọ kẹne kan lọ kẹne kan ó tọ òkè lọ bèè bá ń pè wá. màmá kò le tó báyìí mo kàn fẹ́ kí wọ́n understand mi ni ṣẹ́rí tí n bá lọ jí báyìí èmi ló máa bínú sí kò ní lè bẹ́yìn jà mo ní bóyá tó bá dàárọ̀ ọ̀la kẹrẹ àbí báwo wà ní. ọ̀dà sórí mi ní ìlànà ni kò sálẹ̀ burúburú kí n má lè bá ọmọ mi sọ̀rọ̀ n ò lè rí ọ̀dà ẹ ṣé o n ò lè rí ọ. kì bẹ́ẹ̀ yẹn mama. n ò lè rí náà nù. àẹrẹlú ẹrẹlú ọgọgọ abiyamọ bọjá gbọrọgbọrọ. abiyamọ lọ́jọ́ ìgbádẹ̀rọ̀ abiyamọ lọ́jọ́ ogun yẹ kọ́kọ́ ìyá o kò sóhun bí ìyá o abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. tí o sì nǹkan kan mí tẹ́mi àti ẹ̀tẹ́jẹ láàárọ̀ ẹ̀ o tún mọ́wọ́ o tún fi da òkè ilé ìlú wọn. èrè ló gọ̀gàn ọmọ ọlá ọmọ òjì ìjẹgà ọmọ ìpọn lójì kọjá gbọrọ lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ lọ́jọ́ mímu lọ́jọ́ àìrímu lọ́jọ́ ìyẹ́pẹ̀ bí sùn lọ́pọ̀ lórí ọmọ. mo kò fẹ́ pa mí. àǹtí ah, kò fà ṣe yá àǹtí kò mi ṣe nínà mi ṣe nínà ọbẹ̀ kọ́ ló kù dà sí kò sí ìkọ́tọ̀ pẹ̀lú máa jẹ kò sí ìkọ́tọ̀ mi náà máa jẹ ẹ̀dẹ̀ ní mi nínà ìgbà tẹ̀ ẹ̀dẹ̀ náà mo sọ fún yín o wọ́n ní ká máa mú ọmọ yín lọ́mọ yìí ti burú jù ẹ má jẹ́ kó pa mí. àǹtí kò wọ́n ṣètò orí ọ̀bẹ tó wá dànù lẹ́ fi nà bí ẹlẹ́ ẹ̀yin náà dẹ̀ máa ṣàbí amọ́njọ́ kan ẹ̀ máa ṣàbí amọ́njọ́ kan ẹ̀ dẹ̀ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ sọ fún mi. tó àlẹ́ ní jẹun mọ́ àlẹ́ jẹun mọ́ ṣé mi ní fi ọmọ mi ti ẹnì kankan mọ́ láyé ń bínú sọ ti gbọ́ mi ní fi ọfà lágbàtọ́ kankan mọ́ ó ti gbọ́ ọkọ mi. ṣé ká ní wọn ọ̀tọ́jú rẹ̀ ń gbọ́ wá kékeré tí mò ń fi ọ léèyàn lọ́wọ́ ǹjẹ́ wò léèyàn kọ́ yanjú lónìí mo wá tọ́jú ẹ̀ tán ládùúgbò gbogbo ìyá tí mo jẹ lórí ẹ; ọ wá fi mí lé ọmọ kan lásán lọ́wọ́ òní kọ́ máa tọ́jú mi. sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀. mami ẹ̀tọ́ yín náà ni láti tọ́jú mi nígbà tí mo wà kékeré ojúṣe tèmi náà dẹ̀ ni láti tọ́jú yín padà nígbà tètè dàgbà báyìí. ìṣe ọba tọ́jú mi ni. mami mo ń tọ́jú yín síbí èmi ni mo gbọ́mọ ọ̀dọ̀ tí yín pé kó máa tọ́jú yín mo dẹ̀ ń sanwó fún un ọmọ tó ọyàn tìmí tó ní ọmọ tọ́jú mi ṣé bí gbogbo ẹ̀ náà mọ̀ ń ṣàlàyé fún ṣé yóò pòun ọmọ sí ni ṣé yóò pòun ọmọ sí ni òótọ́ ni òótọ́ ni ọgbọ́mọ ọ̀dọ̀ fún mi sọ gbàgbé òwe ògúnlàdé ni ta ni ń fọwọ́ dànù tí ń pẹ́ bí mọ́ra tó ní wọn ó fi òun lẹ̀ ó ní tòníjọ́ tá a bá dàgbà tá a bá dògbò ẹbí ẹni ní tọ́jú ẹni owó ìtọ́jú èèyàn àbí sọ́wọ́ a máa tọ́jú èèyàn ni. mọ̀mí ìgbà tọ́rọ̀ wá ń rí báyìí kí ló dé tẹ̀ fi tó èmi létí. ẹ má bẹ̀rù ṣe ti ẹ má bínú gbogbo ẹ̀ ló máa látúnṣe bóyá ẹ bọ́ sílé yín sí wọn bá ìlú tẹ kó wá síbí ẹ kó padà kẹjá padà sílé náà. ilé ebo ilé ọ̀dọ̀ mi of course. èmi ò ní tẹ̀lé ọlẹ́ ọlé rẹ mọ́ níjọ́ tó o bá tún rẹ́sẹ̀ mi ń bẹ̀ ó ní bàbá mẹ́wàá ló bí mi ọ̀dọ̀ àwọn ọmọ tọmọ yìí mi tọmọ tí wọ́n mọ irú ìyà tí mo jẹ lórí wọn ọ̀dọ̀ wọn ni wọn ò kù sí bó ti rí nù. mami bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tẹ̀ sọ́nsìn ó bí mi inú ọ̀rọ̀ yẹn dẹ̀ ń bà mí inú jẹ́ bákan bákan ẹ́ kí lẹ ṣe máa sọ pé mi ò mọ ìyá ẹ́ kí lẹ ṣe máa sọ pé mi ò mọ ìyá kí nìkan tẹ́ fẹ́ kí n ṣe fún yín tí mi ò tún ṣe. ọmọ yìí mi sọ ọmọ yìí mi ni ó sì jìyà lórí ẹ sọ ọmọ yìí mi. kí lẹ ṣe máa sọ pé mi ò mọ ìyá kí nìkan tẹ́ fẹ́ kí n ṣe fún yín tí mi ò ṣe fún yín náà ẹ́ mo fi sílẹ̀ bẹ́ẹ̀ mo gbọ́mọ lọ pé kó máa tọ́jú yín ẹ wá sọ pé èmi ò mọ ìyá ẹ wò ẹ kẹ́rù yín kẹ́ jẹ́ ká lọ sílẹ̀ ọ̀dọ̀ mi ni o ẹ lọ́bì kankan ẹ lọ́bì kankan mm. màá ní tẹ bá fi insist pé ẹ ní tẹ̀lé mi lọ́bẹ̀ yẹn then á jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọmọ tó mọ yíya yín bíbá yìí náà ni kí ẹ ti máa gba gbogbo nǹkan tẹ bá fẹ́ gbà. ẹ bá bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ mi ẹ má bẹ̀rẹ̀ ní tìlọ́wọ́ mi ẹ jókòó táwọn ọmọ yín kọ́ máa tọ́jú yín ṣe é gbọ́. ọmọ yìí mi ọ̀dọ̀ àwọn tó mọ yìí mi wọ́n mọ yìí mi wọ́n mọ̀ pé ìyá ni mi ọ̀dọ̀ wọn ni mo jókòó sí tí ọba tó rí pẹ́tẹ́sẹ̀ mi ń bẹ̀ oní baba mẹ́wàá ló bí mi mo ní mo fẹ́ rí ọ náà ọmọ pọ́ka yẹ ọ̀rá yìí bó lè yàn ṣe bímọ tí ìbọmọ tó bí sọ̀rọ̀. ẹ kú ọ̀rọ̀ ẹ̀dọ́ bí alájọbí náà gbé bọ́dà hmm? ìyàwó yín ló wá kọ́ńpìlẹ̀ fún mi pé òun rojú yín lẹ̀ mọ́ pé òun ò dẹ̀ mọ́wọ́ tóun ṣe tẹ̀tù wá gbé sínú èrè àbí sírí kí ló pé sínú èrè tẹ̀tù wá gbé yẹn wá ní ẹ̀gbọ́n mi wáyé tó fi rí bẹ́ẹ̀ wáyé. ó kọ́ńpìlẹ̀ wàláì ń gbọ́ complain ṣé ó lè complain ẹ dákun ṣé tí wọ́n bá ní gbogbo èèyàn complain ìwọ lè complain ọ̀dà ẹ̀yìn irẹ ìwọ béèrè lọ́wọ́ rẹ̀ àbí wọ wípé kí ló ṣe ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ṣe gangan kọ́fẹ́nu ẹ̀ sọ. ìyàwó gbọ́ kí ló ṣẹlẹ̀. ṣó lè sọ̀rọ̀ ni. ẹ wọ ẹ wọ ẹ wọ torí Ọlọ́run ìfẹ́ yín la ní ta fi wá síbí báyìí o ṣẹ̀pá àwọn méjèèjì àfiṣẹ́ wa sílẹ̀ ni nǹkan tó bá ṣẹlẹ̀ gan ní ká ṣé o rí ọmọ obìnrin tí òun wò yìí. Hmm. bí ṣe mo ṣe mo ṣe nìyẹn mo fún yín nìyẹn. ẹ wo wàhálà ìtàlẹ̀ mo fún yín nìyẹn mo fún yín nìyẹn tẹ bá tún padà repeat irú nǹkan bẹ́yẹn tí n fi dìde báyìí iléyà nìyẹn o àbí kí ló fa orí burúkú kí ló fòsì náà ṣe é pé ẹ̀mọ́ fámìlì ọkọ yìí la jókòó yìí ni. o fẹ́ tẹ́ o fẹ́ tẹ́ àbí o fẹ́ tẹ́. ṣe é rí àwọn màmá tí wọ́n dóyè wọ́n bá léèyàn rídìí nǹkan ní yunifásitì hmm. èmi ò rí bí wọ́n ti rídìí ṣìnà rí díẹ̀ tí ń ṣe ṣìnà ní yunifásitì èmi ò rí gbọ́n wá bí mọ́ ni o bọ́lọ́run ló fi rán an ni o bẹ́ẹ̀ bá ti rán an mọ́ ní ẹyin tútù tí mo pé ẹ bá dín tán ẹ̀kú ní fún un jẹ tí wọ́n á án la irú ọmọ bẹ́ẹ̀ ni ní ọ̀padà ya o. Ah ọmọ tí o ti tò rìn ọmọ oṣù méje tí nàgà mọ nǹkan tẹ lọ́wọ́ ìyá rẹ̀ yá ẹ fura sínú ọmọ bẹ́ẹ̀ yóò ṣe kọ̀ǹdọ́tọ̀ ah. sìnà lójú èyí tó bá ń gbọ́ gbogbo ogi láàrò ní lójú èyí bó ṣe wà yìí tó o bá san ní làjì láì èrún kìíní ó dà lé ní wẹ̀rẹ̀wẹ̀ ah. ní ìtàn ti irun síbẹ̀ bó ṣe wà ọkùnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ká mẹ́nu yàrá mi lórí rẹ̀ ah. n ò sì gbin ẹ mẹ́rin ìkan ibi ló ti bá mi ń wo tẹlifíṣàn lọ́wọ́ ni lóní màdàmú ń kọ́ mo ní wọ́n wà nílé ó sì wọlé mo sì ń pọ́n nígbè tónú ẹ̀ bí ìjọba jáde nígbè tónú chinese ti ń kó ọ̀dà o àwọn ariwo olórí burúkú ẹnu ẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ kí wọ́n máa kó gìbò yàn kó ṣe mo fẹ́ wọlé bíi ẹlẹ́ẹ̀kejì èèyàn wá bí bàtà ẹ̀ já ó sì kó bàtà mi lórí kọ́ fún àlè ó sì wọ́ lọlé àákọ́ ò tí gbọ̀n kankan mo ti sin nǹkan dé bus stop rí tí mo fún un lówó ọ̀kadà nígbà tó mo kò sòwò lọ́wọ́ òun ìtọ́wá kẹ́yìn ìbí lọ́gà jọ. ẹ ṣàgàrán tí ọjọ́ ọ̀la o ẹ ṣàgàrán tí ọjọ́ ọ̀la ẹ jẹ́ ronú ẹ wò kó o túbà àwọn tó dára jù ẹ́ kí ni wọ́n rí gbogbo àwọn tó dára jù ẹ́ kí ni wọ́n rí o tí wọ́n bá wọlé ṣẹ́ẹ̀ṣì tí wọ́n bá wọlé tẹ́ṣì nígbà tó fún bákálà lójú mò ń sọ àwọn tó ń gùn ẹbí ẹ̀ṣin bí o bá pè wọ́n wọ́n á máa yín mú. olùbẹ̀ lórí. ẹ jọ. ẹ wọlé ta ẹ mẹ́ta pẹ̀lẹ́kùn sí ẹ̀wẹ̀ pé ètò ẹ̀ lọ wá mú tí ọba mi yé wọ́n dàbọ̀ pẹ̀lẹ́ ìbí ẹ̀jẹ̀ ń gbé wéètì lórí burúkú náà kò ní ṣọ́ọ̀ṣì ìbí ẹ̀rú mọ́kà yìí. ẹjọ sá ẹ wò èèyàn kó wà lóko ẹ̀kọ́ dùnmọ́ mi lórí mi. tani tani wọn ni kọ́ máa wọlé ọdún mẹ́yàn lórí ẹ̀yà rẹ̀ kékeré kọ́kọ́ ṣé mo ní abá mi lù yàn ẹ́ ẹbí lẹ̀ ẹjọ́ máa lọ o ẹjọ́ máa lọ o ìrẹ́ iṣẹ́ o jẹ́ máa lọ bẹ́yẹn dáná lọ́rọ̀ ọ̀ lọ ẹ̀wọ̀n fúnra rẹ o mọ̀ rẹ ń sẹ́jọ́ máa lọ o. ìyàwó ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé o lè sọ̀rọ̀ ni. Hmm, ẹ wo yorùbá ní agbẹ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni kí ẹ̀gbọ́n mi tó lè sọ̀rọ̀ kí n tó lè bìlíf ọ̀nà máa rẹ ṣé bẹ́ẹ̀ tán sọ̀rọ̀ ẹ̀rìn bíbẹ̀ ẹ jẹ́ ká bílé rẹ má ti máa dájọ́ bẹ́ẹ̀ yẹn náà. ṣé kò jọra wọn ni. ẹ gbọ́ wọ́n ń parọ́ ọmọ yín ni àbí tòótọ́ a ní ni ah, àṣà ayé yín ti bàjẹ́ mọ́ tilẹ̀ orí burúkú lẹ́yìn ṣe káàkiri gbogbo ayé ìgbésí ayé yín òkúta aráyé mọ̀ ah, olórí burúkú yín ẹ ti jẹ́ kí n ṣe bọ̀dá mi ẹ ti jẹ́ kí n bú wọn kí n rí wọn fi gidigidigidi ẹ ẹ wo ilé inú ìgbọ̀dọ̀ ṣùgbọ́n àwọn ilé yìí o torí irú obìnrin ìyàwó lórí burúkú báyìí ó lè káàsán wọn bá yín lé ẹ dẹ̀ sì wúlò fún mi ẹ wúlò fẹ́ bí wa yìí. ǹjẹ́ ẹ bá ti sọ lèmi ṣe o. èmi o èmi tàgà bá. lóòótọ́ ẹgbẹ́ jókòó ìwọ fúnra rẹ̀. èmi ò lè gbà. Ah, èmi ni ilẹ̀ wọ́n yá gan. èmi àgbà mọ̀mọ́ mọ̀mọ́ eléré ìta ẹ má kó pin ni o ìta. wo àwọn ní àlàsẹ ló lé o. ẹjọ́ òdu yìí ni. ẹ jẹ́ ká máa ṣe jẹ́ ká gbé fáwọn. òkú pọ̀ pọ̀tán. ìta. ẹ máa lọ aṣọ wo olórí burúkú àti fẹ́ yà. ìta ìta ìta olórí ibú. pèrè ìjọ ni ọ̀rọ̀ ayé wa láti máa bá mi dáná oúnjẹ mi. ẹgbẹ́ mi ṣé máa ń pélé ọkọ mi bẹ́ẹ̀ kọ́ ló ti wà báyìí náà ni. àwèrè ah, ni ọ wèrè gidi ni ọ ìkà ni yóò ìkà ẹgbà tí wọ́n wà lé ọkọ tó o mọ́mọ́ lọ́mọ tẹ́ ilé bóde tẹ̀lé lónìí sí lórí pé yẹn ṣe sìnà lásán lórí ìnàbì àwítẹ̀wọ̀n mú bẹ́líìtì òkú ọmọ lọ́mọ tí bẹ́líìtì bá bà lójú ẹ wà ní kí bàdá yín kan wá kọ sítẹ́tímẹ́ǹtì wọn bí ẹnìbọ̀dì nínú ẹ̀ méjèèjì rẹ̀ lọ́lé o ah. kódà ìwọ àjọsùn ni nǹkan kan lè sí ọ o ògolo tó ní sì wà níjà pẹ̀lú ògolo tó ní pé wọ́n bọ̀ra sí òwò wọ́n sùn tí ọ gbogbo kọ̀díṣẹ̀ tó bá bára rẹ wọ́n fara mọ́. ọ̀gá mi ìjà yín ṣòro gbé. ṣé oore ló ṣe fún mi oléyàwó oléyàwó kó tó délé ìyàwó ti kẹrù kó tó délé ọkọ ti kẹrù ẹ̀ dáta ẹsẹ̀ mi ni kí n máa dáná ni àbí àwẹ̀ ni wọ́n lọ ṣe ìṣe mi mẹ́lẹ̀ wọ́n lò ó má ti ṣe pé wọn kó kinní kó oúnjẹ mọ́wọ́ gbé wálé bí nǹkan ló wọn rọ nǹkan bẹ́ẹ̀ ni wọn rọ tèmi. lẹ́yìn tó ń yá yìí. gbogbo ala tàbí ó kà ìwọ náà ń ta bàbá tá àsìkò tó fẹ́ ta ní wọn bá kalẹ̀ kò pé ń lu ìyá rẹ lọ́wọ́ wọn sọ pé wà lámà mi pọ̀. wọn ah. bá rí ọmọ olórí burúkú tí wọn gbé kinní sẹ́nu jẹ́jẹ́ ẹ̀ka ìpè wọn nà mami kémi wọn pé kí mami tó kú. ẹ̀ ń bèrè àdíyẹ sí ẹ̀. ìṣọ́ àmọ̀ pé inú mi dùbí wọn náà ti sọ mi sọ́dọ̀ akémi máa sọ ìtàn ẹ lójú ọkọ ẹ èmi ò sì ní sọ wíwẹ̀ láyé mi pé ẹnu mi lọ pé ó ti gbọ́ pé èkùsẹ́ ń bẹ lórí ẹgbẹ́ àtàwọn ọmọ ọdún márùn-ún ìjọ náà bíléèdì mo lọ yáwó bíléèdì tí mo fi fa orí ẹ̀ mi tá a fọ sàwẹ́wẹ́ sí tán tí wèrè ẹ̀ dìde ní àkàtà mi báyìí níṣẹ́ ìyá àbàpẹ́ ẹ̀ ọmọ akóso kọ́tà ìyá àbàpẹ́ ẹ̀ ọmọ akóso kọ́tà ọ̀rẹ́ ti gbádùn ọ̀tọ̀ tí mo nà ọ́ kí ni ìyá rẹ̀ ọ̀ṣọ́ sí mi tán gbà náà mo fi gbogbo òṣèlú náà rẹ̀ ọlọ́ọ̀jẹ̀ kọ́kọ́ ẹ̀ ó ronú pòun ó sì wẹ́dẹ̀ ìjọ náà ní gbà gẹ́gẹ́ bí olórí ẹbí yìí sì rí i pé mo disgrace ẹbí jọ náà tí bàá mo ti yóò fi ń yàgbé ara kẹ́kọ̀ọ́ náà máa lè. ọmọ àdìlẹ̀ rẹ máa ń ràn ní orí àná. <laughs> màámi ẹ rí pé ti yàtọ̀ gan ṣá. mo yàtọ̀. ẹ rẹ kẹyìn ni wípé kẹyìn ti tóbi sí i. oní mo ti yàjọra ọlọ́tọ̀ ṣé ẹ̀kẹ́ wọn nìkan ni wọ́n rí ni orí bí àwọ̀ màmí ṣe ń dán ni tí gbogbo ẹ̀ ń jọ lọ ah everything glow ni ah. Mm. ẹ̀dínú ẹ sá máa fi mí ṣe yẹ̀yẹ́ ẹ̀kẹ́ rẹ yọ ìpàkọ́ rẹ lu inú ẹ̀yìn lẹ́ẹ̀mọ̀ wo ẹ wá jẹ́ n sọ fún yín àtijọ́ tí mo ti débi inú mi ń dùn gan ni ah mi àbá gẹ̀ẹ́sì inú mi kò ní kọsẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ́ kò sí àyè kan tó tẹ́ mi lọ́rùn bíbi tí mo wà yìí ntọ́ bá wù mí ní ìṣe òótọ́ ọ̀rọ̀ tí ń bẹ nù mí mọ̀ ń sọ fún yín o ntọ́ wù mí ní ìṣe. irọ́ lẹ̀ ń pa. ta ni pa. ṣé ráwa tẹ̀ ń wo ìyàwó agan já ṣé ibi tẹ̀ wà yẹn gbogbo fàájì lẹ̀ ń ṣe tẹ bá fẹ́ jẹ dòdò ẹ máa rí jẹ tẹ bá fẹ́ jẹ ẹyin ẹ máa rí jẹ kò sí ọ̀tẹ́ ẹ̀fẹ́ tẹ̀ jẹ. ṣebí nǹkan jíjẹ làwọn ń wí ni sẹ́yìn ọmọ pé ìgbésí ayé tí mò ń gbé ń bẹ̀ kò yàtọ̀ sí tàmọ́tọ́ wà ní lẹ́wọ̀n òní mọ̀gbà tí òun tí ó yọ lọ́sàn òní mọ̀gbà tí ṣùpọ̀ ọwọ́ ní lálẹ́ ìdí tẹlifíṣàn ni n ò rírú ẹrí, rí n ò wòran wòran wòran n ò bẹ́ẹ̀ n bá tají ibẹ̀ náà ni bí gbẹ̀yàn wà ní ògbẹ́kùn ni. irọ́ ni o ti yé mi o ti yé mi o ti yé mi modern life ni o ti mọ̀ modern life ni o ti mọ̀ máa mi lára. ó dà màmí so ìgbà wọlé wa padà mo ti wá. ìgbòlúwa bá wí ni o. àbí tí ní la tó fi di pé ń béèrè ń gbò lọ́dọ̀ ẹ̀ ń gbò ló ṣe. màmí màmí hmm? ọ̀rọ̀ owó tí mo bá yín sọ ń kọ́. owó ọ̀rọ̀ owó tẹ́ ẹ bá ń sọ kì í ṣe pé mo gbàgbé ṣùgbọ́n ní àtẹ̀gbọ́n yín àti ìríra di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o. àìríra ah, ah. sẹ́. àìríra ẹ̀dẹ̀ jọ ń gbé. ẹ wo ọgbójú ń bẹ ó yẹ kó mọ̀ pọ́n ọ̀ ní fún ẹ. Hmm. Ah, Ah, ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jọ ah, ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rárá ah, ẹ ti máa optimistic lẹ́kọ̀ọ̀kan. optimistic ṣáwa wa mi tá à ń bá díìlì ni àwọn yigiyigi. èbó ti ẹni ọ̀tọ̀ orí là á mọ̀ wí ìrù lọ́ mọ̀ wí okú mọ̀ pé tí n bá ti rí ọmọ pé èmi á mọ̀ gbà fún yín àbẹ́mi gbà fún yín. ṣé sábà máa mú nǹkan wọlé. <laughs> sẹ́yìn náà bá fi nǹkan. amúwárí yín ṣé kò sí gbogbo ilé ńkọ́ ṣìkẹ́mi brakayode. àlàáfíà gbogbo wa bóyá náà ni gbogbo àwọn èèyàn mi. everybody wa okay everybody wa okay. Mm, wọ́n ní bí ọba nídìí obìnrin kan ìjẹ́kúmólú ìrànlọ́wọ́ kan mo bá wá sọ́dọ̀ rẹ o ṣìkẹ́mi tó béèrè ó nílò two hundred thousand a sì gbọ́dọ̀ rí owó ń kíákíá ìtorí rẹ mo fi ní kí n wá dùn ẹ̀ torí mo ti kiri ká kiri ká wọn ọ̀rẹ́ ni yá ń lówó o ni mo fi wá sọ́dọ̀ rẹ wọlé lọ kó gbówó jáde fún mi ẹ má tàn mí tẹ bá ń tàn mí èmi ò ní tọra mi lẹ́yìn tó jẹ́ pé tẹ bá ní two million naira kí nǹkan bú kéré kẹ má ti pé bọ̀dọ̀ oṣù ni wàá kó fún yín kí ló dé ẹ lọ bá bọ̀dọ̀ oṣù jáde kẹ gbowó tẹ bá need ah, ah. ẹ lọ bá bọ̀dọ̀ oṣù kẹ gbowó tẹ bá need ṣe ti gbọ́ wọ́n máa fún yín. Ah, ṣé yẹ̀yẹ́ ló rò pé ń ṣe ni ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́ ìfi ọ́ ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ ló mú bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lì ò gbowó jáde fún mi. màmí má dàgbé mí nà ọ̀rọ̀ yìí ẹwọ ẹ wá mi ní fẹ́ kówó tẹ̀ ń béèrè ẹ má jẹ́ kó ju bíbá yìí lọ o ẹ mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe náà fi máa ń máwọn arúgbó kan lájẹ lórí títì ni nígbà tẹ bá ṣe báyìí béèrè owó táwọn èèyàn bá wá ń wò yín tó ń gbọ́ wọn ni ẹ máa wòyá yìí pé wọn wá bẹ̀rẹ̀ sí ni máa fi pè ránṣẹ́ sáwọn ọmọ yín gbogbo àwọn bọ̀dú oṣù kankan yẹn pé àwọn wọn máa fi pè ránṣẹ́ sí wọn pé á lọ bá bá wọn ní ẹ̀wẹ̀ owó tẹ̀ ń béèrè yìí màmí ẹ má ìkówó yẹn ju ọ̀dọ̀ mi lọ ẹ promise mi gbá ìní béèrè níbo mi mọ̀ ẹ lọ bá oṣù ẹ gbowó yẹn straight ẹ jọ torí ọlọ́mìfẹ́ kó máa fi pè ránṣẹ́ sí wọn o má sọ àwọn bọ̀dá yẹn lẹ́nu ẹ wọ́n á mú yín lájà á náà wòye olùsí yìí gbóngbó ń tọrọ owó wọn dẹ̀ nímọ̀ pé kò sí ọkọ̀ tó ṣe ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó ju mi ẹ má béèrè owó yẹn níbo mi ẹ promise mi maami maami. ọlọ́run ò ní jẹ́ ká má rí wọ́n ní bọ́ bá kọwọ́ kan àdán igi báyìí ní òfin rọ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́. lọ́jọ́ kókó kò sóhun bí ìyá o kò sóhun bí ìyá o abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọ̀já gọ̀rọ̀gọ̀rọ̀. Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọ̀já gọ̀rọ̀. ọjà tí ìlọ làwọn fi inú wọn ní ẹ máa bọ̀ sọ́yẹ kọ́ dá mi alẹ́ kàárọ̀ kan ọmọ tèmi ló ní iléeṣẹ́ ibi tí ẹnu ẹ tó ní pẹlẹbẹ bíi ẹnu ayàn tó ń ti ń ṣiṣẹ́ èmi tí mo jẹ́ ìyá rẹ̀ ni mo wá ní ìwòrì ọmọ mi ọwọ́ adáńdó sọ́yẹ kọ́ ṣẹ̀ṣẹ̀ wọlé lọ kó tó á padà yíyan ló ní ẹ máa tó bá ṣe pé ìyá rẹ̀ ló ní irú iléeṣẹ́ báyìí kí wọ́n ọmọ rẹ̀ ọwọ́ àlọ́ rẹ̀ kẹ́nìkan wá lọ́ọ́dún ṣé yóò dùn mọ́ ọ nínú. ẹ̀yin náà ṣáà ń tó gà wá fún wa ní iléeṣẹ́ It's a weekend. Ọjọ́ ibi. Má mi ṣe kò sí ẹ̀ máa yín. Ah, ah. Ṣé kí n má wà dọ̀ rẹ ni? Ṣó ti di báàní? Ṣé wọn gbọ́dọ̀ wá ni? Àbẹ́ṣẹ́ wà nù kí n wá sọ́dọ̀ ẹ̀. Ah, kì í ṣe bẹ́ẹ̀ mo mọ̀ pé tí kò bá nídìí kan mi ní rí yín bẹ́ẹ̀ yẹn ni. Ó nídìí náà ni ọkọ mi. Àbúrò rẹ̀ Ṣìkẹ́mi ó nídìí two hundred thousand kan ó sì fẹ́ lò kíákíá ni náà ló gbé wádọ̀ rẹ. two hundred thousand. bẹ́ẹ̀ni. two hundred thousand. Eh, kò sí wàhálà agbára ọlọ́run gbé. Mm. ọlọ́run mọ̀ ràn ọ́ lọ́wọ́. aṣíwájú tọ́lọ́run fi ọ́ ṣe fún ọ ò ní dèrò ẹ̀yìn. Mm. mami ṣé ẹ ti ṣetán láti kó padà sílé ọ̀dọ̀ mi. ẹ ti ṣetán láti kó padà sílé ọ̀dọ̀ mi. ẹ ah, eh, mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé èmi ò lè ṣeé ṣe ìtọ́ àgbọ́dọ̀ balẹ̀ kó tó padà sẹ́nu. tí ẹ bá ti sọ pé ẹnì kó padà sí lọ́dọ̀ mi mi ló hàn kan ti máa fún yín mo sọ pé o tẹ bá tó padà sí ilé ọ̀dọ̀ mi lẹ máa tún máa rí nǹkan kan gbà lọ́dọ̀ mi kò sówó mọ́. oṣù ò ní fún mi lówó kódà kò burú bó tiẹ̀ sì fún mi lówó ọ̀sà lè fún mi lówó tí wọ́n fi wọkọ̀ padà. èmi fún yín. ò ní fún èmi kìíní ìlówó tí wọ́n fi tẹ bá ṣetán àti máa lọ lé ń sẹ mo lè ní kí plane gbé yín láti fi kó máa gbé yín lọlé. odò kálábà ni ń lọ. odò kálábà mọ́tò ló yẹ kẹ́ ẹ wọ ó jìnnà. èmi náà mọ̀ kó jìnnà àìsówó lọ́wọ́ mi tí wọ́n fi wọkọ̀ ó ní mo fi dọ́ọ̀ dúró wípé tọ́ ọ bá gbé mi délé wọ́n wà fún ọ lówó rẹ̀ dákun nítorí ọlọ́run. màmá onílọ̀jà làmísì ẹ wo táago kan bá fi lè lù pẹrẹ báyìí wọn ò bí mi dá kí n má lọ dá àjọ kìdí bàtà torí ẹ ló jẹ́ mi tètè bọ́ àtàkì máa ṣiṣẹ́ tèmi láàárọ̀ kùtùkùtù jáde màmá. padà sí lọ sí àmọ̀ kò owó onídàálẹ̀ ni. ẹ ṣí bàbá. lẹ́sẹ̀ àdàlú owó ilẹ̀ ẹ̀yà máa àwọn ìyá mi ni wọ́n máa pámọ́ kan ni màmá. bẹ́ẹ̀ ni àpamọ́ kan èmi là á jẹ tí ìtàn àfọlẹ́ ọlọ́run. ẹ ṣe bàbá. tètè lóore owó yọ̀ọ́ yálé mi wá fi lé mi ṣe é rẹ̀ owó dọ̀ọ́yà lẹ́ẹ̀mí eh, eh, eh, má fi lẹ́mi ṣe gbogbo rẹ̀ ah. tó bá kọ́ ènìyàn ah. tètè lóore. ẹ jẹ́ kí n bá yín ṣe dáadáa. nǹkan Ah dàbí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ kò yé mi dáadáa rárá. ẹsẹ̀ ni mo fi rìn mo fi rìn ẹsẹ̀ ó. ẹ wá fi ẹsẹ̀ rìn láti ọ́fíìsì bọ̀dá mi wá sílé. ẹsẹ̀ ni mo fi rìn láti yàn yàn ibi iṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kò sówó náà mi mo sọ fọlọ́kadà mo ní kó gbé mi pé tí n bá délé wọn ò fún lówó ó lè mi ni wọn ṣẹ́ ń lọ́wọ́ bóun ò lè gbé mi ah, mo bá kó sí ẹsẹ̀ ah, ah, máa ń ṣe ilé epo. ṣé wàá rí i pé àṣìgbé ọmọ wọ́ọ̀dù ni bọ̀dá mi nítorí ti tèmi bọ̀dá mi ṣe fìyà jẹ yín tuntun yìí ọlọ́wọ́ bẹ̀bẹ̀ àwa náà ó dàbí lójú bá àánú máa lówó àmà lówó èmi máa lówó tí máa fi tọ́jú yín lágbára ọlọ́run. Eba, eba, eba, eh, eh, máa bẹ̀ ọ̀gbẹ́ kan máa lọ àbí yá bá lọ ìyàwó ìyà tí máa bá bẹ̀ ọ̀kọ́ máa dà fún mi èmi wọ́n bẹ̀ ìwọ bẹ́ kan máa lọ nílé mi lọ bí ọlọ́kọ́ lọ ìgbà tí ọ̀lọ́ kí ló ṣe ìyàwó oníṣìí náà pẹ̀lú náà bí bí ọlọ́kọ́ lọ ìgbà tí ọ̀lọ́ kí ló ṣe kí ni wúlò yín nulẹ̀ náà ẹ̀sùn kalẹ̀ rẹ̀ máa harun òun yà á kejì ọmọ gbọ́ bẹ́ẹ̀ jánu pa orí burúkú náà ẹni tó lóun èso lé onílé òun lọ́mọ ti ń sèwọ̀n bí ọba máa tàn lé yóò mọ ìjarun pa yóò mọ ìjarun pa yóò mọ ọrùn ọmọ ọrùn báyìí nígi tòun olórí burúkú láàmú gbọ́n yín gbùrù gbà tọ́ba wọ̀ jí àgbà mẹ́rin yóò tún dá padà ṣé èyí ò tẹ́ kéèyàn lóbìnrin lọ ó tún wà ní sísìn náà olórí burúkú kẹ́rù ẹ̀ kókó sí kó lé mi kẹ́rù ẹ̀ kókó sí kó lé mi. olórí burúkú ló ṣe àgbàyà mọ̀ wọ́n bó ṣe yí dàgídàgí ó máa lè ọ̀hún bó ṣe yìí máa ibi tó máa gbégbé ẹ olórí burúkú ló ṣe. dúró balọ̀ ọ̀run bá ṣe dá ẹ mọ́ bá wọ́ jẹ́fẹ̀ẹ́ níbí ẹ wọ́n má ṣì yẹ mọ́ pẹ̀lú happy eye o kò ní dà fún ọ mo fẹ́ wo bí tó fẹ́ kó wọ̀ mo fẹ́ wo bí tó fẹ́ kẹ́rù ẹ̀ wọ̀ kí n wo lórí búkú tó fẹ́ fi ọ. kóbìnrin wọlé kọ́kan lè kó jẹ́ àwọn ayé ni wọ́n kọ́kọ́ wọlé àwọn wèrè méjì lẹ́sẹ̀ máa retí ẹni tó ní wọn. mo mọ mọ mọ àdéfẹ́sì jáde kò ní dà fún ibi tó kẹ́rù ẹ̀ wọ̀ mo fẹ́ wọ̀ olórí burúkú àfẹlẹ kọ́kọ́ làfẹlẹ rúbà síà bẹ́ẹ̀ yẹn bá kọ́kọ́ lẹ̀ ibi tó ti jẹ́yà lé ọ bóbi bá ti tẹ́rẹ́ jù tó tún kúrú bẹ bá ṣe pati nù fámìlì wọn ràn gi yọ pọn mi wọn bá rí gbàmúgbàmú àwọn ni wọn máa bù bẹ orí ẹ sorry ìdẹ̀mú go mo ti lé lọ pọ̀jù. where is my balance i have done my work finish. no be now o ah, ah. ìdẹ̀mú go ṣe you you go time ah i go pay you. the one wey you call me for i have done it and the one wey you no call me or wey be say you go ride okada since morning till night and you go you go come do do do do do you no pay me go come pay me my money. i go pay you i go pay you uh, two months again. even if you pay me a year i will come marry you into your house. Uh ah. -huh. yeah. campaign. Uh, ah, ah. Let me see. Then you go inside. Uh, ah, no be inside for me. Ẹyin wo? Ọlọ́run ti mú ọyìn lọ tọrọ ọmọ yìí ní Abakaliki ń káwọn èèyàn lọ seven hours àbí eight hours journey ni ẹjọ́ jẹ plate rice kan yóò ti jókòó ẹsẹ̀ ó ti ga tó yìí ká tó dá pákálíkì mi ò bá ti tọrọ yín tòsí èèyàn èjèrè yín nàkẹ́yìn rìn kó kó ẹbí kó ẹbí ọmọ pé ẹni tí ọba jẹ tí ọba jèrè àná àná tó fún ní five thousand gbé mọ́tò tí ó start lọ lé wọn tó bá ti fún five thousand tán wọn náà lọ́ọ́ tó padà kàn wọ́n pé dáàdì ẹ bá ń fọ́ ti kíní ọ̀wà níbi sí díà wọ́n one mile láyé tí wọ́n èkú wọn ò lè gbàgbé ẹ̀ wọ́n mọ̀ pé ọmọ wọn ní kọ́kọ́ rẹ̀ onímọ́tò ńkọ́ orí yóò dá èmi ò ó ti rò pé ìrọ̀bìnrin rí èmi bá bẹ̀ jẹ́ lónìí ọmọ yẹn mi lọ́bẹ̀ kú dànù sí mi lọ́rùn yìí abákàlì kí á tọrọ ẹ̀ next week náà má mi wọ́n rìn ayé wọn bá ẹ bàjẹ́ gbogbo ẹbí ni wọ́n kó lọ ìrọ̀pẹ́ ìsìn èrè. báwo wà ní báyìí my dear. Oh, darling má jẹ́ kí n tan ẹ jẹ gbẹ̀yìn ò dára o gbogbo nǹkan tí mo lè fi trace bọ̀bọ̀ yẹn pátápátá gbogbo ẹ̀ ló ti káàdì ẹ̀ lẹ̀ the guy is so smart mi ò rí trace o. gbèsè lélẹ́yìí o kí la fẹ́ ṣe báyìí. ẹ bọ̀ ẹ nǹkan tí mo fi. dáàdi ẹ máa bọ̀ máa bọ̀ fún kí n sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ dádì ẹ máa bọ̀. wá wá ẹ. bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ kò mí kò dá mi lọ́dọ̀ dádì ẹ ti di ẹ. eléyìí ọmọ eléyìí sí kan ṣe máa lọ́mọ mi ò mí mọ́. ẹ máa bọ̀. dádì bí àjálù iṣẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o hmm, ibi tí mo ṣáà ti ń jalamba jalamba káàkiri ni ẹnìkan ti wá ta mí lólobó pé ah, ah, oṣù kí ló ṣe é tó ní ẹgbà ńlé tó tún wá ẹgbà lọ sóde nǹkan tó gbé mi wá sọ́dọ̀ yín rè sà ẹgbà mi. Ah, ọ̀ka rẹ̀ oṣù ọ̀làlẹ̀ faniyi ọmọ fagbẹ́nlé jíjìnà tó jìnà lé náà ló fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nígbà tó sì ti wá wálé báyìí bẹ́gùn ọ̀bà débi yù kò lè yọ ẹ̀gún ti débi yù yọ̀yọ̀ náà nù ó gbọ́ ifá o kó má fèrè pébi iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún lọ́kànràn lósì àárín ọpọ́n ń ta ọ̀run ìwòrì wẹ́rẹ̀ ajá tí mo bá wí lọ́ràn tí ò fẹ́ ó dájá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tí mo wí lọ́ràn tí ò gbà ó dàgbò ó mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tí mo bá wí lọ́ràn tí ò fẹ́ ẹjọ́ ẹ̀ sí òun ni ó fọwọ́ àjàrè bómi mú. kí ni lẹ́yìn oṣù kí ni lẹ́yìn yáàrẹ̀ ń kọ́ ná. wọ́n wà nílé ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin mi pẹ̀lú wọn ẹ̀mí ṣàtẹ̀ ṣe pa wọ́n ti sáyé tiwọn nìyẹn wọ́n fi mí lẹ́jẹ̀. pípa ti báwọn ó ní láti lọ wá ìyá rẹ̀ wá ni o torí tí ọba síta gírì awọ ò léwu o. ó ti yé mi mo mọ̀ náà bàbá mo mọ̀ ṣe rí mo kàn fẹ́ wá sọ́dọ̀ yín kí n kàn wá confam ni mo mọ̀ pé màmí ló wá ń di ọ̀rọ̀ mi màá dojú ti ẹbí màá bá mọ̀lẹ́bí jẹ́ ẹ má gbọ́ ẹ má gbọ́ bàbá ẹ̀yẹn ṣe àjòkò bí màá mú màmí wá bá yín nǹkan tí ọmọ lúwà bí kankan ò ṣe rí òní máa ṣe níbi tí ayé mi ẹ̀yẹn ṣe àjòkò dé mi màá mú wọlé mi bá ẹjọ́ kan. Báníyì! Irọ́! Báníyì! Oṣù wọn náà ń pè. Afẹ́fẹ́ náà jẹrẹ. Mọ̀dé yìí. kí ni wàhálà tẹ wá kóra yín sí báyìí kí ló dé tẹ ṣe fẹ́ fi ìrònú ṣe ra yín léṣe ẹ wù mami ẹni téèyàn bá ti fẹ́ràn tí ó bá ti fẹ́ràn èèyàn kíyàn fi ilẹ̀ ni ṣé báwọn yorùbá náà lọ sọ pé igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó ṣúná fún níyà bọ́dá mi nìyẹn wọ́n ti sọ pé àwọn fẹ́ di ọmọ àlè tó fẹ́ fọwọ́ sí ju ilé bàbá wọn ẹ fi wọ́n sílẹ̀ èmi ò láìkí bẹ́ẹ̀ ṣe fẹ́ fi rònú ṣe ra yín léṣe yìí o ṣìkẹ́mi nìyẹn ó tún wá bá mi ó sọ pé ẹ jẹun. kò lọ lẹ́nu mami kò lọ lẹ́nu yín àbí kí ni mo gbọ́ tẹ yẹn náà kọ́ lọ lẹ́nu. ẹ jẹ́ má fi ìrònú ọmọ tí òwúlò ṣera yín léṣe èmi mọ kinní kan dájú wípé tí òrò máa di ẹ tó bá fẹ́ tẹ́ ló máa ń sá kó lẹ́yìn ìyá ẹ̀ bọ̀dá mi ti ń gbé gbogbo ẹ̀ wọ́n ti ń pa wọ́n ti ń dajẹ́ o ṣùgbọ́n mo mọ̀ pé ó máa pa ọ̀rọ̀ gidigba á dẹ̀ gbé wá bẹ́yìn yẹ nítorí tí ajá bá forí komi ilé olówó ló ń lọ o. Ah, ó jẹ ti da àyè mẹ́tẹ̀ẹ̀ta wà mí. màámi màámi kí ni mo ṣe fún yín ẹ sọ fún mi ẹ ṣe ogún ni mo ṣe yín náà ẹ̀yin ṣé torí pé mo ní kẹ́ má jalè mo ni mo dáràn sí ẹ́ torí pé mo ní kẹ́ yé bà mí lójú jẹ́ káàkiri ìgboro torí ẹ̀ ni mo ṣe kẹ́ràn ẹ́ torí ẹ̀ ni mo ṣe dáhùn lọ́wọ́ yín màámi ẹ wá jókòó tì mí ẹ balẹ̀ mi jẹ́ ẹ gbọ̀dọ̀ mi jẹ́ ẹ daṣẹ́ mi rú ẹ̀yin lẹ́ pa mí lọ́mọ. màámi mi ò mọ mi ò mọ pé bójú àjẹṣe rere mi ò bá ti sá tipẹ́tipẹ́ mi ò lẹ́jọ́ kankan tí mo bá yín rò bí báyìí bẹ́ẹ̀ ṣáṣe jókòó yẹn bẹ́ẹ̀ ni kẹ́ ṣe dìde kẹ́ bọ́ síta kẹjẹ ká lọ sí Òṣogbo lọ́dọ̀ bàbá Fáyẹmí ó yá. ó dàgbẹ́ gbé wheelbarrow àbí. láti ṣe kí ni. tẹ máa gbé wọn sí ni mo rò pé ẹ ta nǹkan sára ńgbà tẹ ń bọ̀ mi ojú ò tì í rárá ni ìyá tó bí yín lọ́mọ ẹ̀ ń pè lólè ẹ̀ ń pè lájẹ̀ ní ẹni tó ṣe ọlọ́kọ̀ yín wá sílé ayé ẹ wá jóye odò tó gbàgbé orísun ẹ̀ ah ojú ò tì fún yín o. ẹ kí ló fẹ́ ṣe fún kí ló fẹ́ ṣe fún ẹ tó bá jẹ lábẹ́ gímọ̀ ló pè lọ́jọ́ ńlá olówó má jà sí kòtò bá jà sí gegele tá a bá jẹ lọ́wọ́ ẹ̀ ni kò sí kọ́kọ́ tẹ́ ẹ lè ṣe fún now bí mo ṣe ń bá ẹ sọ sorry kí ni mo ti ẹ sọ gan kí ni mo ń sọ ẹ tó bá ń pè ìyá ẹ lólè tó pé ó ti bà ọjọ́ alẹ́ tí ẹ̀ gan jẹ́ mi lè lo hair fún ẹ mọ́ ó oṣù get out káyọ̀dé get out ibi ló máa bá sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe káyọ̀dé èmi ò máa bá wíyẹn ló fẹ́ ṣe kí ló fẹ́ fi mi ṣe a jẹ́ pé àwọn tó sọ pé o ti mú gbó o ti mú àyà káàkiri gbòòrò dẹ̀ wọ́n parọ́ mọ́ ẹ̀ gbòòrò orí ẹ̀ ti dẹ̀rù orí ẹ̀ ti yí sórí tí mo bá da ọwọ́ mi mára arúgbó ẹ̀ lójú I swear to God màmá kámẹ́rà lọ́jọ́ wàá dẹ̀ fi ọmọ ọmọ ẹ̀. wàláì mẹ́ta láyọ̀ tó bẹ́ẹ̀ sixteen and mẹ́ta láyọ̀ tó bẹ́ẹ̀ tó bá dán wò tó bá dán wò mọ́tò tó gbé wá ìwọ kọ́ ló máa gbé kúrò nígbà. Káyọ̀dé. mami mami ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mami ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kó fi etí ẹ̀ kó fi gbé ìyàwó ọ̀rọ̀ kí ló já mọ́ ọdún ló gbà lọ́wọ́ mi kí ló ń ṣe ọjọ́ mélòó ló gbà lọ́wọ́ mi màá sáré bojú ẹ jẹ́ mi ìlọrọ ti fẹ́ báyìí sọ àṣìṣe tó gbọ́ mi ìbá tí ẹ wá bíbà lẹ́nu mami ṣé ẹ ti ráwọn máa lè tẹ́ bí ṣé ẹ ti rí wọn báyìí àtẹ́lẹ̀ tó mú fi lè bọ́ tìrìnà yìí bó ṣe ń sọ̀rọ̀ sí mi èmi èmi ẹ wò mí ní nǹkan kan tí mo fẹ́ bá wọn sọ bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ẹ ṣàrọ̀ àdìde kẹ́ni ṣó ń ta. kí ni wọ́n ń ṣe ń ta sójò ń rọ ni èmi ọ̀sá sọ́ọ̀tà yìí tẹ́ta ẹ̀yin ò ṣáájọ síta yóò tẹ́ta. n ò tẹ́ta. màámi ẹ̀yin ò tẹ́ta. bẹ́ẹ̀ ni n ò tẹ́ta. àṣìwẹ̀ tó kọ tẹ́ ẹ bá lẹ̀ ní lọ màámi máa fa yín lẹ̀ máa gbé yín rù. Mm. ọ̀gbẹ́ni gbẹ̀ngbẹ́ la máa gbé yín o. ọmọ bó ṣe wọlé o. máa gbé yín o. àbàṣẹ́ra ah, ah, ah, wa lè ṣe ń bá yín. àbàṣẹ́ra wa lè ṣe ń bá yín. ẹ̀ka ni mo bí yàtọ̀ mi ò lè sùn n ò lè wò nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí pé o lè báwo ṣùgbọ́n nítorí àìrówó ṣètùtù mẹ́ta mẹ́ta ni làwọn ọmọ mi ò fi máa wá jalè ọkàn mi dàrú ṣùgbọ́n mo mọ kinní kan dájú wípé kàkà kí ọmọdé ó fi ìṣẹ́wọ̀ lù yóò fi ọjọ́ kún ọjọ́ rẹ̀ lẹ́yìn odi ni gbogbo ọ̀nà tí orí burúkú àwọn ọmọ mi tí ó fi dorí rẹ̀ mo fọwọ́ kan kún èjì. E mo gboko bò bí lọ. Màmí, màmí, kí ló dé kí ni mo ṣe? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe yìí? Kí ló tẹ̀ jókòó tẹ fọ́ lẹ́rẹ́ lórí ọ̀rọ̀ mi? Kí ló tẹ̀ ń wò mí ràn? Ẹ́ kí ló tẹ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ màmí? Ṣé bọ́n ní abiyamọ tó bá máa jẹun ọmọ? Kò ní jókòó kó jókòó tẹ̀tẹ̀rẹ̀. Kò ní jókòó kó nọsẹ̀ tẹ̀tẹ̀rẹ̀. Wọ́n ní tó bá ti ń gbọ́ gbégbégbé, á sáré bá wọn gbé ni ká má bàa gbé sẹ́yìn kúlẹ̀ ṣe bó ṣù ọ̀lálẹ́ lẹ sọ mí ẹ̀yin àti bàbá mi ẹ sọ mí ní oṣù ọ̀lálẹ́ kàkà kí oṣù ọ̀lá kó lé fún mi oṣù ìyà ló lé mami ẹ sọ àbúrò mi ní káyọ̀dé kàkà kó kó ayọ̀ wá kó kó dùnú wá kó kó rírẹ wá fún yín ẹ kó àtòṣì ló ń kó wá eléyìí tẹ sọ ní ṣìkẹ́ mi ṣó ṣìkẹ́ yín kò ṣìkẹ́ yín rárá ẹ sọ fún mi ẹ wá jókòó ẹ fọwọ́ lẹ́rán ẹ bímọ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ṣiṣẹ́ ìyá lè jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkankan náà mẹ́tẹ̀ẹ̀ta ò ìgbà tí bàbá ti kúṣẹ̀ tíyà kúṣẹ̀ tó tó pẹ̀lẹ́ lọ́nà kọ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó kúṣẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá kúṣẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò là àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣùṣì mami ẹ̀wọ́ ìjókòó sí mi. ẹ̀gbọ́n ọ̀kẹ́ṣe sí ọ̀rọ̀ ti tèmi o ẹ̀gbọ́n ọ̀kẹ́ṣe lọ́rọ̀ mi o bíbẹ̀ kọ́ bíbẹ̀ kọ́ kékeré ni ẹkún tẹ̀ sọ ẹkún tẹ̀ máa sun lórí mi á ju báyìí lọ ntí màá ṣe fúnra bíi gúndáborógbè fáńlámọ̀ bẹ̀rù rẹ gúndáborógbè. gẹ́gẹ́ bí ifá ti ṣe ń wí. ọ̀pá tẹ́rẹ́rẹ́ kanlẹ̀ ó kàn ń adífáfúnrọ́ irọ́ ń tọ̀run bọ̀ ayé wọ́n parọ́ parọ́ irọ́ òkú o pìtàn lọ́dà hmm, gúndáborógbè. Hmm, ẹ̀gbọ́n mi ṣe é rí ohun tẹ́ ń ṣe kì í sara rẹ̀. ntọ́ bá wà nú ọ̀rọ̀ igan òní ká ẹ sọ fún mi. wọ́n ní ogun kò lè le títí tí kọkọjá kú ọ̀rọ̀ òsì lè kọ òkè kọkọ ilẹ̀ kọkọ pẹpẹ kó tó kọ àdìmẹ́rù ntọ́ bá wà ń bẹ̀ ni mo fẹ́ ká ẹ sọ fún mi. ẹ n tó jẹun wíwá náà nígbà tó èrèlé ọkọ ń jè lò ó ọ̀dá níjọ náà òun náà ló tó jáde lónìí tífání kò rú gbogbo nǹkan mẹ́ta mẹ́ta mẹ́ta. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ bá rí nǹkan wí ẹ lọ́jà dọ̀la àṣẹ ni wọ́n sọ pé aráalé ẹni ìrí ni tì ẹ mọ̀ wá ní kí n mú un tí èmi gan fúnra rà mí tí n ò rówó jẹ́ kí n mọ̀ mú wa ẹ wo ẹjẹ́ ń sọ fún yín o ó ti yẹ ká ẹ jáwọ́ nínú ẹ mẹ́yẹlé wa ẹ mú gbìn wa ẹ má gùn tàn wa ẹ mú pẹ́pẹ́yẹ wa ẹ mú màálù wa ẹ mẹ́ńlá wa ó ti yẹ ká ẹ jáwọ́ nínú rẹ bí tí n tẹ̀ ń ṣe yìí tí ó wọ̀ mọ́ tí ó bá kẹ́ ẹ pátì ni gbogbo ń tọ́ wá dé yìí gbogbo ń táwọn ọmọ rẹ̀ yà kalẹ̀ yìí ṣé náà lọ́ wá dà ètùtù tó o ṣe òun náà fa gbogbo làásìgbò ìlàlúrí tó rí ọ̀dà kò burú èmi wí tèmi o ti fa wí ni mo wí o. kò sí tọkàn yìí nípa rẹ̀ so ti bí ntẹ́ǹsì ọ̀bá yé mọ́ ẹ pátì bí mo ṣe wù ẹ wọ́n jókòó ẹ̀ lè rí adìẹ kan gbà lọ́wọ́ mi o ntí òrí jẹ́ ká ẹ mọ́ wá ní kí n mú wá èsè mi ẹlẹ́dàá mi kọ̀. <laughs> àbí yóò sùn o. ìyá mọ̀ ń dá yín lóhùn. orí ọmọ rẹ ti dorí owó ẹ̀yìn kúlé ọmọ rẹ ti dẹ̀ kúlé ọ̀la ẹ̀pọ̀ tí ọmọ rẹ ó ti dóhùn àkúlẹ̀ bọ̀ kọ́ ọmọ jókòó ọmọ yọ ni. ẹ̀yin ìyá mi ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lè jìkà tí ò jẹ́ ká sọ ọ́ jẹ́ ẹ̀lẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun. ìyá oṣù ó tún ku kinní kan torí ó kù nìbọn ró. ẹ ẹ dákun ẹ̀yin ìyá gbogbo omi tí ọ̀rọ̀ oṣù bá kù sí ẹ sọ fún mi gbogbo ẹ̀ ni wọ́n ṣe. àkọ́bí rẹ̀ ọjà lè o. bẹ́ẹ̀ ni. àkọ́bí mi yọ ọjà lè ẹ dákun ẹ̀yin ìyá ẹ má jẹ́ kóṣù ọjà lè ìdójútì lọ́jọ́ ẹ dákun. ní tó yàn látòdì ọ̀run wá nù. Eh, ẹ̀yin ìyá ẹ dákun kò sì sọ náà mi. <laughs> ìyá oṣù ó di dandan kọ́ ọmọ rẹ̀ ó jalè nítorí ìpínlẹ̀ abáwáyé o àkúnlẹ̀yàn ó ní tòrìṣà kádàrá ò sì ní lọ láì ṣẹun. Eh, ẹ dákun ẹ bá ń wọ́nà mi. ọ̀nà míì wà tí ìwọ ọ̀yá rẹ̀ tó o bá lè mọ bá jalè ní gbogbo ọjọ́ àlàmísì ló bá tán. bẹ́ẹ̀ ni. Ah ṣe lóòótọ́ ni wọ́n ní sàmì ọ̀rọ̀ ọlẹ́gbẹ̀ẹ́. wọ́n mọ̀ bó sì jalè ní gbogbo ojú àlàmísì. ìyá oṣù ìsàlẹ̀ ọ̀rọ̀ ọlẹ́gbẹ̀ẹ́ lóòótọ́ tó o bá lè mọ̀ bá a jalè yìí ó sì mọ̀ bá a jà ní àárín ọjà ni. ó wàá dàdé bíi pé wọ́n gbọ́ ọmú báyìí tó má ti wá pariwo sínú etí rẹ tí èrò sì fẹ́ ń pọ̀ sí i bẹ́ẹ̀ lówó ọmọ rẹ ọmọ pọ̀ sí i ọmọ dáadáa lówó lódùn nù alówó lódùn bí ìyere iye oṣù wa gbọ́ o bá a ṣe wà yìí etí mi ò gbọ́dọ̀ gbọ́ jù bẹ́ẹ̀ lọ tí etí mi bá gbọ́ jù bẹ́ẹ̀ lọ ikú ni o ikú sì lè lọ. ẹ̀yin ìyá mi ọlọ́jà òróró ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin abiyamọ tí pamọ láì fẹsẹ̀ wọlé mo dúpẹ́ ẹ ṣé o oṣù ọmọ mi ó ti gbàràdà lọ́wọ́ àwọn tí ọ̀màrà dá oṣù tí ti ń dábẹ́ bẹ́ ara ẹ ṣé mo dúpẹ́ o ọmọ mi ti dolówó ó ti dọlọ́lá ó ti dé nípò gíga ah ẹ ṣé gan-an ṣùgbọ́n ìyá kíní kan mọ̀ bá àjà ò jẹ apá rẹ̀ báyìí ó gùn ju tan rẹ̀ lọ ọ̀rọ̀ àwọn àbúrò oṣù ṣìkẹ́mi àti káyọ̀dé ní ṣe mí ní kàyééfì sẹ́ẹ̀rí bí wọ́n ṣe wà bí wọ́n bá sun gúgúrú wọn ò sunlé bí wọ́n bá pọn mi tà gbèsè wọn bà kú òǹbẹ ẹ wá wo gbogbo owó tí ẹ̀gbọ́n wọn oṣù láwọn owó ńláńlá ti ń gbé fún mi pé kí n máa gbé fún wọn ọkọ̀ náà ní já sí bí ìgbà tọkọ̀ bá fẹnu kọ́lẹ̀ ẹ wá dákun gbogbo sẹ́tàmọ̀ méjèèjì ń ṣe ó dojúrú ni wọn ò lákòjọ òun náà ló jẹ́ ń wádọ̀ yín o. <laughs> ìyóòsù ó sì dẹ́rẹ̀ pa mí àwọn àbúrò rẹ̀ méjèèjì tó ń wí oúnjẹ náà wáyé wá jẹ. má fọkàn sí tiẹ̀ mọ́ o bẹ́ẹ̀ ni torí pé wọ́n lè ní láárí mọ́ àìsíkí àwọn méjèèjì ńlá gbà fún tẹ̀gbọ́n wọn àgùntàn alásán wáyé wágùn o wọn wá gàgùn lówó o kò sì sí tó wù láyé ìsìn bá dọ́wọ́ lé tó lè yọrí sí rere. ìyá ìyá a sì kí sìkámi àti káyọ̀dé ilé wa gbà fún oṣù wọn wá lè ní lárí mọ́ ah, ìyá mọ̀ stress mọ̀sẹ̀ sí sìkẹ́mi àti káyọ̀dé wọn ò lé nílá ẹ gbà mí kalẹ̀ ìyá ẹ dákun ẹ ẹ bá ń ṣàtúnṣe ẹ bá ń ṣàtúnṣe sí ọ̀rọ̀ sìkẹ́mi àti káyọ̀dé o. mami ẹ dán adúrú nǹkan tó tó bá ẹ dán wò ẹ dán nǹkan tó tó báyìí wò so ẹlẹ́dàá ti wà lẹ́yìn gbà lẹ fún bọ̀dá mi bọ̀dá bọ̀dá oṣù tí ò gbádùn tí ò wúlò fún wa yìí tí wọn wúlò tó ọjà mọ́ nǹkan kan yìí ẹ wo bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi o láti wákàtí lọ mami ẹ ti tẹ́ lọ́wọ́ mi màmá òṣì màmá rànù nìyí ìyá ìyá gidi nìyí ọlọ́run dẹ̀ bá fi ìyà jẹ yín tẹ̀ ní bọ́ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ẹni tí ò já mọ́ nǹkan kan àṣẹ glory ti wa ni wọ́n ń lò àṣẹ ò tiẹ̀ ní nǹkan kan àṣẹ aláṣọ lẹ́gùn tiẹ̀ ló ń dàbòrà àbí ó tún wá ya ó wúlò fún wa ó ṣe nǹkan kan ẹ ṣe gan o ẹ ṣe iṣẹ́ ti gbọ́ so àwa ò lè ní lárí mọ́ àbí màmá a lè ní lárí mọ́ ẹ ṣe gan ah. ẹ bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú eh? ẹ má bínú. Ah, ọlọ́run mo mà ti fi igi gúnjú olóore ah ìka tó ń bọ́ mi ni mo gé jẹ yìí mo wò sùnsùnsùn mo dẹ̀ nà ká sójú Olódùmarè màámi ẹ ṣe nǹkan tó tó báyìí fún mi ah. ṣé pé torí tèmi lẹ ṣe ń ṣẹ̀sìn káàkiri gbòòrò torí tèmi lẹ ṣe ń jalè torí tèmi lẹ ṣe dẹni táyé ń wẹnu sí lára kémi lè ní láárí. Ah. Ah. ṣé mi ò ti ṣẹ̀ sọ́run mi báyìí tí mo lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ tí mo ṣe ìgbà yìí. ọmọ lásán ni mí èmi kọ́ ló yẹ kó máa pè lọ́mọ lásán ìkejì ajá mi yẹ lẹ́nu tó yẹ kó máa gbá àárín yẹn fún nǹkan tí mo ṣe àárín ẹran kó rẹ kí n máa gbé. màmí ẹ dáríjì mi bàbá ìjọ tó lọ ẹ bá mi bẹ̀bẹ̀ ẹ dáríjì mi. Hmm. oṣù ìwọ náà kọ ku a kì í rí yèyé ẹni fín ìyá oṣù ìwọ náà ṣe ò ṣe dáa nígbà tí fásọ̀rọ̀ ń jẹ lò tó o bá pawó lékè kó o pèsè lólè kó o wọ̀run yẹ̀yẹ̀ bí ẹni pé òní ròde ọ̀run mọ́ ọ̀rọ̀ yìí ò ní rí bó ti rí wọn náà wàá wo gbogbo làásìgbò tẹ́ ẹ dálẹ̀ àti ṣerú èyí sí o gbogbo èèyàn ọ̀rọ̀ ni. mami mami mami mami ẹran àdìdì ibi ṣe ra bá yín sọ̀rọ̀ yìí nísinsìnyí ibi ṣe ń bá yín sọ̀rọ̀ kí ẹ wá sọ fún mi wípé nǹkan tí mo dà káàrí sọ fún mi o ọlọ́pàá mọ́ yín ẹ dìde báyìí báyìí báyìí orò fíìsì yín o ti débi ṣé báyìí sọ yẹn in fact ẹ ń ṣe ìyá rẹ rárá bọ̀ ẹ má jẹ́ kí n jọ́ọ̀jì ẹ kọ́kọ́ dìde náà mami mami ẹ̀yin ò bá sọ̀rọ̀ ìdíje jàre mami mami mami mami mami mami mami mami bọ́dá mi bọ́dá mi káyọ̀dé. mo pe mami mo pe mami mami ò dá mi lóhùn mo pe mami mami ò dá mi lóhùn ẹ bá mi wò wọ́n ẹ bá mi wò wọ́n ẹ bá mi wò wọ́n. yẹ yẹ. àfìgbà tí wọ́n ìyá ẹ̀ kú àfìgbà tó kú tó wá solution sọ́rọ́ èmi àtàbúrò ni mami ó kì í ṣe ìyá rere ó kì í ṣe ìyá gidi rárá rárá bó ṣe wá kú yìí ilẹ̀kùn ọ̀run ò ní ṣí fún ẹ olùkọ́ lóhùn lè wá jẹ́ ìyá lọ́rùn ni bó ṣe wà yìí eléyìí ò ṣe ìyá gidi yìí. káàmà bàbá ìlọ káàmà bàbá ìlọ àbí. ojúlógo bá mọ́mí ejò mọ́mí ejò èsì náà. ẹ kú ìjókòó ẹ̀yin èèyàn mi ẹ wò ó ẹ má wulẹ̀ làágùn tabi toju tójú kaaki? káàkiri wàláhì tàláì ọ̀rọ̀ tí ìyá yín sọ fún o òótọ́ ni o bẹ́gbọ́n yín ọ̀bá jáde láyé ẹ lè o kò sọ́nà àbáyọ kankan o àmọ́ o kò sí ní tàdúrà ṣe tí o ọlọ́run sọnù kùránì pé àdùháhù sáìfùl mọ́mìn àdúrà ní dààmú mi ni tẹ́ ẹ bá wá kọjú sàdúrà ní gbogbo ohun tó jìnnà sí yóò padà wá súnmọ́ pẹ́kípẹ́kí ọ̀nà àbáyọ wà wà. oyè mi àfa sẹ́rí tàdúrà ó máa ń pẹ́ ọjọ́ ẹ máa ń jìn ṣùgbọ́n ẹ ti jẹ́ ó dá èmi lójú pé tí bọ̀dá mi oṣù bá jáde láyé lénìí látọ̀ lálọ́. ẹ ṣe má ti lọ bọ̀dá mi ẹ dúró ìwọ wa jókòó jókòó náà ẹ jọ mọ̀ bọ̀ àfa. Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọjá gbọrọgbọrọ Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀ngàn abiyamọ bọjá gbọrọ. kókó kò sóhun bí ìyá o kò sóhun bí ìyá abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ. Èrèlú àèrèlú Èrèlú ọ̀gọ̀gàn abiyamọ bọ̀já gọ̀ọ̀rọ̀.